forí balẹ̀ kọ́lá àtẹni tó finú fẹ́ dọ̀ síbẹ̀ àtẹni tó ṣe gbé ara rẹ̀ síbẹ̀ ṣùgbọ́n òjì rẹ̀ ń síbẹ̀ bẹ́ẹ̀ náà làwọn mọ̀láìkà ti forí balẹ̀ ni wọ́n forí balẹ̀ kọ́lá wọn kì í ṣe gbéraga sí àti forí balẹ̀ kọ́lá ọlọ́wọ́n á ń pè àkéèsí wa lọ sí di wípé. dandan náà ní lórí wa gbàgbà kí ọlọ́run ọba náà lọ́wọ́ ọ̀kan ṣoṣo tá a gbọ́dọ̀ sùn ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọlọ́run ọba òkè méjì ọlọ́ni ọkọ ọlọ́run lẹ́tọ̀ tẹ́kìlú ìlà ẹ̀yìn ọlọ́run ọlọ́run ọ̀kan ṣoṣo nítorí pé ọlọ́run ọba kan ṣoṣo yìí ọ̀nà lọ́ba tó ṣokó ṣẹ̀dá gbogbo nǹkan kò sí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ tó lágbára láti ṣẹ̀dá à ń bọ̀tọ̀bọ̀ sí ipá wa pé ọlẹ́tọ̀ láti jẹ́ ọlọ́run la tattakhidhu ilahayn ithnayn ẹ̀ gbọ́dọ̀ mú ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni tẹ́ ẹ bá gbọ́dọ̀ mú ọlọ́run méjì báwo ló ti ṣe lè tọ́ kíkẹ́ mú ọlọ́run mẹ́ta àbí mẹ́rin márùn tàbí mẹ́fà tàbí jù bẹ́ẹ̀ lọ ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọlọ́run ọba òpé méjì ẹni tí bá ti mú ọlọ́run méjì onítọ̀ ti di ọ̀sẹ̀ bọ́ ẹni tí bá ti mú ọlọ́run méjì onítọ̀ ti di kèfèrí. إنما هو إله واحد الله رب العالمين الدبقة إزمت إزمت إزمت أبو كاسوسون اللهم أنت لي هوا nítorí kálífà sórí rẹ̀ ẹnikẹ́ni tó bá ti wá gbà bí ọ̀kan ó wá mọ̀ ìgbé ọmọ nìkan lọ́lọ́ ní gbólóhùn ẹnu lásán kò ní tuma àfi kárí pàǹsì lónìkan ìjọsìn gbogbo níta nfẹ́ ń ṣe ìjọsìn a gbọ́dọ̀ gbé lọ bẹ́ẹ̀ lómi tí a tó ṣe Allah Rabbul Alamin ìjọsìn tá à ń fọkàn wá ṣe èyí tá à ń fa hàn wá ṣe èyí tá à ń fi gbogbo oríkèé ara wá ṣe ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ máa ṣe fún ọlọ́run ọba yìí kò lórogún kí ni wọ́n ń pè lórogún náà lẹni tó yẹ pé òun àti èèyàn ìyẹn jọ dọ́gba níbi ẹ̀tọ́ kan tó ṣe pé ẹnìkan ò lẹ́tọ̀ọ́ láti gbàjọ ẹnìkan lọ́nbẹ̀ irú wọn ni máa jẹ́ orogún fún yẹn táwa lẹni tó dàbí ọlọ́run táàfin wípé ọjọ́ orogún kọlọ́ọ̀. tati ẹ tó súnmọ́ lọ dáàbì pé òun náà nàgà àtẹbí ọlọ la sharika la kò sóró kún fún ọ Ọlọ́run ọba yìí innama huwa ilahun ọ̀kan ṣoṣo méjì òun tó jẹ́ kó ní gbogbo nǹkan òun náà tó dá gbogbo nǹkan òun gbogbo nǹkan wọlé wọn ṣe bẹ́ẹ̀. ọlọ́run ọba yìí ó ní innama huwa ilahun wahid ọba ọ̀kan ṣoṣo lọ́lọ́ ọlọ́run ọba òpè méjì fẹ́ iyá yẹ farhabun èmi nìkan ní kẹ́ẹ̀ máa bẹ̀ ẹ gbọ́dọ̀ bẹ̀rù nǹkan mi yàtọ̀ sí Allah nítorí pé kẹ́ bẹ̀rù ọlọ́run ara àjọsìn kẹ́mẹ́ wá bẹ̀rù nǹkan mi bẹ̀rù téèyàn máa bẹ̀rù ọlọ́run ìṣẹ̀bọ̀sọ́lọ́run. torí ẹ ti gbé ẹ̀tọ́ lọ ẹ lọ gbé fẹdọ Ọlọ́run ọba ń dá gbogbo ẹni bá ṣe bẹ́ẹ̀ di ọ̀sẹ̀ a gbọ́dọ̀ máa bẹ̀rù Ọlọ́run ká máa bẹ̀rù ìyá tí ń bẹ lọ́dọ̀ tètè ìyá àti ọlọmọ ti wà àná Ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ máa bẹ̀rù torí ترغبون حصرا وقصر ليتو مسيبي يقول بيرو كامي يا تسمي على الله إذا قلت قل ترغبوني تريد ما تقول ترغبوني من كان يا مساق أتتو لساق كامينا أما صحيح فإيايا ترغبون إمينك إنا إنك يا مساق كما بيرو يعتم بيرو دوم وله ما في السماوات والأرض ọlọ́run ọba ló ní gbogbo tí ń bẹ nu sánmà àtìlẹ̀ kí ni ń bẹ nu sánmà àmọ́ tí ń bẹ nu sánmà àfi ńtọ́lọ́run ọba bá fi mọ́ nínú tá a mọ̀ pé ń bẹ nu sánmà òun náà làwọn màláíkà àwọn màláíkà yìí wọ́n bẹ sánmà sánmà nílé gbé àwọn màláíkà débi kó anabi sallallahu alaihi wa sallam bàtọ́lọ́run ọba ló gbé lọ sánmà ó ní sámàgbín kóun fẹ́ já ànábì ní bẹ́ẹ̀ ọtọ́ sí kọ́ máa gbin kóun fẹ́ já nítorí kíni kò sí àyè dalẹ̀ kí ọmọ kan mẹ́rin báyìí bọ̀ nínú sámà àfi kọjá pé màláìka lọ́wọ́ àbẹ̀ kò sí àyè kan ẹ̀rí pé àyè pọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n nínú sámà kò síbi tó lè kọ́ ọmọ kan mẹ́rin báyìí bọ̀ àfi kọjá pé màláìka lọ́wọ́ àbẹ̀. láàrin ẹni tó dúró abẹ́ni tó tẹ̀ fọlọ́ abẹ́ni tó forí kanlẹ̀ fọlọ́ gbogbo wọn ń sábọ̀ máa fọlọ́ wọn kì í jẹ wọn kì í mu ìdọ́lọ̀ ní máa ṣe náà iná wọn sì máa ṣe títí jọjọ wọ́n máa yẹ àlẹ́ ilẹ̀ kò sẹ́ni tó àti àti pé mélòó ńlò àwọn ọmọ ogun ọlọ́run ọba rẹ ọlọ́run ọba nìkan lọ́dà wọn. akramakumullah ẹ̀rí pa àwọn màláíkà yìí báyìí tó ń bẹ nínú sánmà ọ̀pọ̀ débi pé nínú hadithi kan anabi sallallahu alaihi wasallam wọn ni baitul ma'mur ó ń bẹ ní sánmà lé ayé nínú baitul ma'mur yẹn òun dà gẹ́gẹ́ bí káàbà tó wà lórí ilẹ̀ báwò èyí táwa ń lọ sílẹ̀ káàdì baitul ma'mur ó ń bẹ ní sánmà lé ayé fún àwọn màláíkà àwọn màláíkà máa wá wọnú rẹ̀ lójoojúmọ́ wọ́n tún jáde ṣùgbọ́n ní gbogbo ojoojúmọ́ kan màlẹ́kẹ̀ ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ló máa wọ bẹ́tẹ̀lì màmú seventy thousand gbogbo àwọn tó bá ti wọ bẹ̀ àwọn tó ní wọ bẹ̀ mọ́tẹ́jọ́ pé náà pé àwọn gbogbo ojoojúmọ́ ayé ẹni seventy thousand ẹni wọnú bẹ́tẹ̀lì màmú ẹ má ti lè jáde ńbẹ àwọn tó ní wọ bẹ̀ mọ́tẹ́jọ́ pé seventy thousand times thirty lóṣù kan ajọ́kẹ́ mélòó ni màlẹ́kà ti wọ̀ ẹ̀ ọ̀kẹ́ mílíọ̀nù yẹn wọ́n ti gbé ọmọ kan kọjá sísọ ok lọ́dún kan wá wa ma ya'lamu junuda rabbika illa hu ọlọ́wọ́n bá nìkan lọ́ ma tani àti tani àti ké mélòó ló ń ka àwọn ọmọ ogun olúwa ẹlẹ́dàá rẹ̀ ọlọ́wọ́n bá nìkan ló ma ọlọ́wọ́n bá lónìí gbogbo tí ń bá nínú sámà gbogbo àwọn mẹlẹka ìtọlọni Ọlọ́run ọba ló ní wọn mẹlẹka ò níra rẹ Ọlọ́run ọba ló ní àwọn ẹ̀dá mi náà ti bẹnu sọmọtàwọ ò níra wọn Ọlọ́run ọba ló ní wọn wọlọr àti gbogbo ti bẹnu lẹ Ọlọ́run ọba lè ti bẹ lókè ìtawà mọ gẹ́gẹ́ bí èèyàn gẹ́gẹ́ bí ẹranko gẹ́gẹ́ bí àwọn àlejànú àtàwọn àti àwọn ẹyẹ oko àti àwọn ẹja táwọn bẹnu àtàwọn ìran orí ilẹ̀ àtàwọn kòkòrò oríṣiríṣi gbogbo àwọn ẹ̀dá yìí àti dáàmù ti ń gbé òkè pẹ yìí tọlọ́run ọba ni àwọn èyí ti ń gbé abẹ́ ẹlẹ ńkọ tọlọ́run ọba ni kò sí ẹnìkan nù wa tó dára rẹ̀ Ọlọ́run ọba ló ní gbogbo wa torí ẹ wọlé òkú máa fi sẹmà wá ti wọlé ọkọ eléyìí akọrọjọ mọ akọrọjọ lọwọlì wọn sọ. ètè ń bẹ láàrin sánmà tilẹ ẹ̀dá títún ń bẹ láàrin sánmà àtìlẹ̀ náà dálóni Allahu Rabbul Alamin kò sí nǹkan kan tó lè sọ pé ni àbí dáàtì máa fọwọ́ lálẹ́ pàwọn ní kankan nínú ẹ̀dọ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba ni ọlọ́run ọba ló ní gbogbo nǹkan. ọlọ́run ọba ló ní ẹ̀sìn gbogbo ògbà òun ló lẹ́sìn ní gbogbo ògbà ọlọ́run ọba ìsọba dẹ́sìn títí dìgbà kan tẹ́tù máa sin ẹlòmíì yàtọ̀ sóun nígbà kan ọlọ́run ọba lọ́ba tẹ́ ẹ máa láti ìgbà tẹ́ ẹ ti kọ́kọ́ délé ayé ńlẹ́ máa títí tẹ́ fi dọ̀dọ́ ńlẹ́ tún máa títí tẹ́ fi dògbó ńlẹ́ gbọ́dọ̀ máa títí tẹ́ fi kú ọ̀ lọba tó lẹ́sìn ní gbogbo ògbà wọlé ó dènù wọ́n ṣe bá olólẹ́sìn ní gbogbo ògbà Ibn Abbas tuntun ní wájibá olólẹ́sìn tọ́jọ́ ra yẹn ra yẹn yẹn ó kan àwọn àlànà kan àwọn ọ̀nà kan táwọn èèyàn ń bá ń tọ̀ tó yàtọ̀ sẹ́sìn ọlọ́run kófó ni ni tọ́lọ́run ọba lè tọ́jú ara ẹ̀ torí ẹ̀ sẹ́yìn náà bá wà wò dáadáa ẹ̀rí pé ọlọ́run ọba ẹlẹ́dàá ó pèsè ròyìn ara rẹ̀ náà fàálù lè má yọrí ẹsẹ̀ yóò wò ọlọ́run lágbára tayọ gbogbo dáhùn ọlágbára tayọ kọ́sọ̀ gbogbo èèyàn di mùsùlùmí lónìí tó tó di pé lẹ́sùn tí gbogbo ayé ọmọ ẹsẹ islam kò tó di pélé sùn ṣùgbọ́n kí ló dé tí òní ṣe bẹ́ẹ̀ ọlọ́run kò ní ṣe bẹ́ẹ̀ nítorí kó ti ṣàdéhùn wípé òun kó àwọn èèyàn àtàlẹ́jẹ̀nu sínú náà jahanna wọn kún bẹ́ẹ̀ kọ́kọ́ tó bá wá sọ gbogbo èèyàn di mùsùlùmí tani àti tani ọ̀wà wọ̀nyí tó ẹdẹ kíkà lùkọ́ ọmọ ẹsẹ̀ ńdọ́gba wò nítorí pé tá a bá tẹ ọmọ anásínà kọ́ má bà á máa wá wà wéwé wípé wọ́lọ́ wọ́n fún wa lò fún wa mánì ọlọ́run ti fi kálukú mánì ọwọ́ àkùkù kálukú ọ̀tẹ̀tà mánì ẹni bá tẹ̀tà sínú yóò sínú ẹni bá tẹ̀tà mánì yọ̀ mánì torí ẹ̀. وله الدين واجبا أي وله الدين دين واصبا واصبا ابن عباس ní واجبا tọ́lọ́wọ́n bá ní ẹ̀sìn tọ́jọ́ rẹ̀ nígbà tí mujahid tó ń sọ pé وله الدين واصبا wọ́n ní khalis tọ́lọ́wọ́n bá ní ẹ̀sìn ilé ìta gbọ́dọ̀ sàfọ̀mọ́ rẹ̀ fún lónìí kan tọ́lọ́wọ́n lẹ̀sìn ìta gbọ́dọ̀ sàfọ̀mọ́ rẹ̀ fún lónìí kan wọ́n wá ní tafsir àkọ́kọ́ àti tẹ́lẹ̀ kejì etí kan àgbà tètè tóní dáhìmá tóní wájúbá hàdá ẹ̀kpà ìròyìn pètè ọlọ́wọ́n bá ńlẹ̀sìn tá a ti ní gbogbo gbà ọlọ́wọ́n bá lẹ̀sìn títí ṣe rẹ̀ jọ́ra yìí ṣùgbọ́n tẹ̀síìrì tí mujahid ọmọ kẹ́ ibùnà àbáyé tó fún wá síbẹ̀ ìpè kọ́lẹ́tọ̀ wọn lò wọn kọrọjà kọrọjà mọkọrọjà kọlẹ ń jáde ń jáde pé wọn ń tọrọ lọ́dọ̀ wa ni pété Ọlọ́run ọba òun nìkan ló lẹsí torí náà ẹ máa tàkùn mẹ́ta torí náà ẹ máa tàkùn mẹ́ta a sì ti mọ yín pé kò sin lọ ẹni tí máa ń sin lọ pẹ̀lú nǹkan mi ọsẹ bọ ẹni tí ń kọ lọ títún pé nǹkan mi. أفغير دين الله يبغون تسن توياتو ستولون وانوان وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون gbogbo ntẹ mbẹnu sọmọ àtìlẹ Ọlọ́run ọba nìkan ni gbogbo wọn pàpà fún àtẹnitọ gbalẹrọ àtẹnitọ gbalẹlẹ ọ̀dọ̀ Ọlọ́run náà ni gbogbo wọn padà sí. wàlẹ̀ kò dín in wọ́n ṣe bá ọlọ́run ọba lẹ̀sìn ẹ̀sìn tí ń bẹ ní gbogbo ògbà ẹ̀sìn tó jẹ́ ọ̀ràn yìí òun ni ọba tá a gbọ́dọ̀ sìn náà nìkan tá a gbọ́dọ̀ sàfọ̀ mẹ́sìn fún. أفغير الله تتقون tí ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ lẹ́ ń bẹ̀rù ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ lẹ́ ń bẹ̀rù lẹ́fẹ́ ń sìn kàmí tó yàtọ̀ sọ́lọ̀ ẹ̀rí pé nínú ayé alákọ̀ọ́kọ́ ọlọ́run parí rẹ̀ pé fẹ ìyáyá ọ̀rọ̀ ọgbọ èmi nìkan ni kẹ ẹ máa rí sá kẹ ẹ máa bẹ ayà kejì àfàkọ ìrọlọ ìgbọtọ sí nǹkan mi ìjọba tó fi ọlọ tó lẹ ń bẹ̀rù mi tó fi jẹpẹ ẹsìn nǹkan mi yàtọ̀ sí ọlọ tó fi jẹpẹ ẹsìn nǹkan mi papọ̀ mọ́ ọlọ tó fi jẹpẹ yín ọmọ kankan kò nù sẹbọ sọlọ ẹ à ń bẹ̀rù nǹkan mi ìjọba tó sọlọ níbí. ọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ẹ́ jọ bẹ́ẹ̀ tí ọba àjẹpẹ ń bẹ̀rù sàmì ìjọ àtúnṣọlọ tí wọn fẹ́ẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ onílàáká ìdòkò wọn wàá jẹ pé wọn sí Allah lórí ń pè sí Allah wọn tún má sọ fún wọn tún má sọ fọdún igun wọn wọn má sọ fọdún wọn tún má jọ ọjọ́ tí ọba jẹ bẹ tòbí wa jẹ ipe wọn ni kó wọn ni kó gbọ òfin tẹ kójọ sí gáràjì táwọn èèyàn ti ń wọ wọn á lọ kó àwọn arin àwọn akéko àwọn arin tó ti dógùn àwọn arin tí ò wúlò tọwọ láwọn iléeṣẹ́ àwọn mẹkù wọn á kó gbogbo àwọn arin jọ wọn sí kọnà gáràjì gbogbo àwọn dírẹ́fà. gbogbo àwọn kọ̀ǹdọ́ láàárọ̀ ojoojúmọ́ àwọn wà lọ péjọ síbi tí wọ́n kórin yẹn sí láti máa sọ wípé àwọn júbọ Ògún lákàáyé torí pé tí Ògún làwọn ń ṣe Ògún má jẹ́ káwọn wọkọ̀ bọ́ sínú gbó Ògún má jẹ́ káwọn lọ àlọ́ dé Ògún náà wà dà á ah, dájú pé àwọn ẹni tí ò sí lọ ọ dájú pé orí wọn dàrú irin dọ́gbẹ́ ilẹ̀ lọ kójọ ẹ wá tún wá máa dáwọ́ jọ fún ẹ máa ká kòtì lórí pé báwọn ti bá àwọn bàbá àwọn tí wọ́n máa ṣe lò àwọn bàbá àwọn òfojú di òkun rí gbólógún náà wá ń gbé tó fi wá jẹ́kùn lọ́yẹ kẹ́ ẹ máa ńlọ́tọ́ pé kẹ́ ẹ máa pè lẹ́yìn ọlọ́ àfàkẹ́rọ̀dé àfàkẹ́rọ̀lọ́ ìtẹ̀tẹ̀kọ́ mi tí a tò sí aláwọ̀ lẹ́ ń bẹ̀rù ọjọ́ bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ rí tó fi ẹnìkan yóò máa fòsà yóò máa fi lérí sí ẹ̀yin náà máa wá bẹ̀rù ẹ máa sá sókè sódò kí wọn lò sá rẹ lè kò sí kankan lò sá rẹ lè ọba ọlọba tó tó bẹ̀rù kò sá rọ kò sá tó ń sì fọ tí lè gba ara rẹ lè ní ọ ara ọ nàbí Ibrahim ó fi àwọn fọwọn dànù kọ. kò sóòtà kan tó lè gbẹ mi àwọn ẹni tí ń bọ òòtà àwọn ni wọn ní káwọn ọràn àwọn olúwa wọn lọ́wọ́ ọ̀nsọ̀rọ̀ ọ̀gá ilẹ̀ hajj ẹ̀ńkóńtùm káàdì ẹ̀ràn àwọn olúwa yín lọ fẹ́ bá torí nìkan ń nìkan wọn ń nìkan á ní dáadáa wá pọ̀ láyé láti lọ bá dáadáa tó tóbi pàdé tó bá di lọ́la gbẹ̀ndà kéèyàn ẹni tí máa ń bẹ̀rù ọlọ́run lódodo ó ti ń ṣe ẹ̀sìn ní ẹ̀sìn tó dáa ẹni tí ò bá máa bẹ̀rù ọlọ́run lónìí kan onítọ̀ kò sí lọ́n ọ̀sẹ̀ bọ́ ló kọrù wọn máa jẹ ká máa bẹ̀rù ẹlòmíì tó yàtọ̀ ó túmọ̀ sí ká máa wò pé ẹnìkan bẹ tó ní agbára tó jẹ́ kó lè dá pàkúrú sí wa kódà kó sì kpọ́lọ̀ wọn fẹ́ pàkúrú sí wa níjọ́ tẹ̀ máa ti ń wò bẹ́ẹ̀ ìṣẹ̀wọ̀ sọ̀lọ̀ kẹ́ máa wò pé ẹnìkan bẹ tó lè dá pàkúrú sí kódà kó sì kpọ́lọ̀ wọn fẹ́ pàkúrú sí tẹ̀ máa ti ń rò bẹ́ẹ̀ yẹn ìṣẹ̀wọ̀ sọ̀lọ̀ kan tó wà. tóun tó ìṣẹ́bọ sọ́nà mọ́tà gbọ́dọ̀ ní. ó náà ní kẹ́ máa bẹ̀rù ẹnìkan kó wá jẹ́ pé ìbẹ̀rù rẹ yẹn ó mú yín má lè sí òun tẹ̀ ń bẹ̀rù ní ojú ọlọ haram téèyàn bá ti sọ̀rọ̀ iná padà yẹn dé ọ̀sẹ̀ bọ̀ ká e àmọ́tá máa ń sọ àbàgbé òun tẹ ó ní ká fi o ká fi títẹ̀ lé jẹ ká fi títẹ̀ láti rẹ ká máa ṣe ń tọ́ba ní káàkiri ká sì máa jìnnà ṣe ń tọ́ba ní kájìnnà ká máa fi wáàbò níbi àtiwáni ká máa fi níbi ẹni ń tẹ̀lé àbò ní wá fúnra nítorí kọ́ máa bá ẹni tí ọwọ́ àtẹ̀lé tọ́lọ̀ ọwọ́ àbò fúnra rẹ̀ níbi àtiwọ́nà torí ẹ̀ ààbò ńlá tí mùsùlùmí ti ń pèsè fúnra rẹ̀ dídọ́ gbẹ̀ndà òkúyàm kò síbi kábẹ̀rù ọlọ́run nípa mímọ̀ àti ntóníkàtì káti jìnnà sí gbogbo ntóníkàjìnnà eléyìí ni wọ́n ń pè ní takuwa lọ àǹtẹ̀jà àlàfẹ́ yìí náà kẹwàá bẹ́yìn àdá abilá ìwọ̀kọ́ yìí bimtitali awamere wajutena abinawahi kẹ́ wáàbò kẹ́ má kẹ́ má girika láàrin yín àti yá tọ́lọ̀ wọn bó fi jẹ àwọn ọ̀tá rẹ̀ kí aláàfin mọ ògiri náà búlọ́ọ̀kù àti símẹ́ǹtì wò lálù kò sí búlọ́ọ̀kù kò sí símẹ́ǹtì mbẹ kò sí sí kọ́ńkírẹ́tì ẹni tí fi mọ ògiri yìí ó náà ní kẹ́ máa tẹ̀ láti ọ̀rọ̀ kẹ́ sì máa jìnà sí tọ́lọ̀ ní kẹ́ jìnà sí. tẹ̀bá ti ṣe bẹ́ẹ̀ ti ń wá fúnra yín níbi àti jìyà. wa ma bikum min ni'matin famin lọ lẹ́yìn rẹ̀ lọ́nà ọba wa fún wa nírò ike gbogbo ìdẹ̀ra tá a bá bára wa nínú rẹ̀ láyé ń bì bóyá abára wa pa lówó ni abára wa nù dẹ̀ra ni abára wa ni abára gbogbo nǹkan wa ń bọ́ sí gbogbo nǹkan tó dùn tó dùn tó dùn tó dùn bẹ pẹ̀lú wa fáàmì ìnáwó gbogbo ìdẹ̀ra tá a ní pátá korongodo kọ̀tọ̀dọ̀ ẹlòmíì wà ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọgbọ́n òye mi ṣe kò pé ká lówó agbára kakilapa kí sàn ó dìde wọn lè kò pé ká lówó nítorí pé tó bá jẹ́ pé ọgbọ́n òye àti mani kí làwọn amọ̀lẹ́gbẹ̀ẹ́ lòmíì tó bá sì jẹ́ pé agbára ni tó bá jẹ́ ìsan ni tó bá jẹ́ káàkiri lápá ni ọ̀lẹ́ burúkú ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ lòmíì ẹ wá rí gbígbé ẹ̀yìn tètè ibi tó bá yẹ kọ́rọ̀ òye náà ni wọ́n ń sọ tó bá jẹ́ ọ̀rọ̀ kámà sírò ni wọ́n bá ń sọ ẹ̀ má sírò tó àwọn míì ẹ̀yin wá lówó lọ́wọ́ kọjá gbogbo sísọ. So nígbà táwọn ẹni tó lóye tọ́mọ àdérò táwọn tálákà tí gbogbo ọwọ́ wọn gbòfo bẹ́ẹ̀ náà ní tó bá kọ́ agbára làbá ń sọ ẹ̀ lè gbé ẹ̀yin tẹ́ ẹ̀ lè tú tẹ̀tẹ̀ tó ṣe pé bọ́yá tí wọ́n bá gbé àpò tẹ̀mọ́bìtà kan lé yín lórí ọrùn yín wọ́n lè máa bá yín fi rọ́ọ̀bù wọ títí ọ̀sẹ̀ mẹ́ta nígbà tẹ́nìkan tó sì lè ru àpò ẹ̀wà tọkọjá seventy kg tí ó rú mẹ́ta rẹ̀ two hundred and ten tí ò ní mọ̀ kó ń ro kankan subahánàlá tí yóò ti máa jẹun bàjẹ́ abẹ́yìn ọ̀rẹ́ ni ti ń ru báàgì símẹ́ǹtì méjì àti táìmù bí símẹ́ǹtì ti burú tó le tó hundred kg nìyẹn wọn láyé ó gbé kandíyàn ni wọn bá láwọn ń sọ̀kalẹ̀ láti nu tírélà yóò gbé kandíyàn nígbà tó ti pé tí àwa bá dán o tẹnìkan ni wọn bá gbé àpò símẹ́ǹtì kan pẹ̀lú ògbọ́nà ẹ̀yìn rẹ ó lè sọ̀tẹ̀ mẹ́ta tí ò ní ní balance egun mi lè yẹ ẹni tí wọn ń ru báàgì méjì méjì ẹ rí i pé tọ́ kí n rówó oúnjẹ ẹ̀yin tẹ́ ẹ lè dáka gbé ẹ sì wá lówó lọ jaburata wa ma bikum min ni'matin famin Allah gbogbo ìdẹ́ra tí ń bẹ pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run tó wà ẹnìkan gbọ́dọ̀ rí nínú agbóhùn lówó agbóhùn nípò agbóhùn lọ́lá àbí gbogbo nǹkan bọ́ sí i kọmọ wa sọ pé a ah, a ah, a ah, ẹ má sọ kọlọ ló fún mi Ọlọ́run bá wò níbo mo ti rọlọ náà láàyè la torí kí ọmọ èèyàn bá ṣe máa ń ṣe nù tó máa rí kọlọ ń gbàdúrà àwọn tán wọn mọ wá wò fún àwọn làwọn tó báyìí àwọn ti bẹ́ẹ̀ lọ ọgbọ́n àwọn ni òye àwọn ni a ilé lọbọ lálọ torí pé lè ta wọn àwọn olówó làwọn nítorí pé àwọn bàbá wọn wọn jogún owó lọ́dọ̀ àwọn bàbá ńlá wọn ni àwọn bàbá ńlá náà lọ́dọ̀ bàbá ńlá lọ káwọn náà tó wá ti wú ẹ lọ́dọ̀ bàbá wọn wa ma bikum min ni'matin famin Allah ẹ má gbàgbé o gbogbo ìdẹ̀ra tí máa ń bẹ pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti wá ọgbọ́n àwọn òpèsè kankan òye wa kò pèsè nǹkankan agbára wa kò ká débi tá a lè dé ẹ̀ ló ti jẹ́ pé kódà kó ṣe pé màná lónìí èsì torí pé bàbá rẹ̀ mọ̀ bàbá pé torí bàbá rẹ olùmọ̀ọ́ni wọn náà gbọ́dọ̀ jólù àbí kòkó lé, omi ìmàlọ́wọ́ àánú ẹ̀ ìrọ̀lá omi olódò tún dé òkò lọ́nsánu lọ́nsánu rẹ̀ wọ́n rẹ̀ wọ́n jánu torí ẹ̀ gbogbo ń bẹ pẹ̀lú wa ká máa kọ́dọ̀ ta ló ti wá ọ̀dọ̀ sábà wà bẹ́ẹ̀ ajá ikpe ká máa lo dáadáa. ẹ̀yẹ ká máa lo àrùkùkù wa dáadáa ọlọ́run ló ní ọlọ́run ọba yá wa lò bí kọ́lọ́run ọba fún yẹn ní hundred thousand ọlọ́run yá wa lò lóye tó ọba nídìí nínú hundred thousand títí tó fi kú tó ọba ti kú àtún yẹ́lò mi lò gbáyé tẹ̀lé nù nítorí pé ọlọ́run ló dá wa ọlọ́run tó wá dá wa kò fi wá sílẹ̀ fún yàjẹ́ ìdí inú tó tún fi pèsè fún wa ọlọ́run ló ní wa ó sì ń fẹ́ ká sẹ̀mí ni ló ti pèsè fún wa ẹ wo ló ti ṣínà fún wa lóríṣiríṣi talẹ́ni náà nínú wa tó jí làárọ̀ kọ́tọ́ jáde ńlẹ̀ tó sì gbìyànjú bọ́n ó ti fẹ́ rí nǹkan kan mú wálé tọ́lọ́run ọba tó mọ̀ tán pawálé ó sọ tẹ́bá ti lè síra fún ibi tẹ́ ọ tẹ́ gbìyànjú àdúgbò ọwọ́ àná ọlọ́run bá ló tó gbogbo ìdẹ̀ra yìí fún wa. ok sáà lè máa bínú pé tẹnìkan pọ̀ ju tèmi lọ gbóni wọn lọ́ọ́ tètè báyìí ẹnìkan tẹ́ bá ń sọ̀rọ̀ alówó àwọn àánú ìdẹ̀ra. kò sí ẹsẹni tí ọdà kọ tèmi tó ṣe wọ náà ló máa ń pè nǹkan ọbẹ wa kún kò sì ràn wá kó ká máa máàkì ìgbà tó lọ wọn sọ pé wọn má fi kún mi nà fẹmi nà lọ ohunkóhun tí máa ń bẹ yín ní ló ti wà tọlọ ń sọ nípa ó ju owó lọ ó ju owó lọ gbogbo dáadáa gbogbo dáadáa owó wọbẹ àràǹtẹ wọ ọbẹ bíbá àtẹrẹ wọ ọbẹ ìfọkànbalẹ̀ ọwọ ọbẹ gbogbo nǹkan pátá tẹ mọ ní dáadáa lọ́wọ́ gbogbo ọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti máa wà ó torí ẹ má bà ìmánìyí jẹ́ pẹ̀lú pípẹ wa lọ máa bá àwọn olóògùn pé kí wọn sànù yín kí wọn gbà yín kò tí máa sànù yín kò tí máa gbà yín àfi Allah sẹ́mi pé lílọ bá sẹ́yìn lọ bá wọn ẹ̀yin kan alára fẹ́ ràn àwọn náà lọ ìyá tí ń jẹ wọn owó tí ó gbà lọ́dọ̀ tìyín ni ó fi dì òṣì tí ń ta owó tí ó gbà lọ́wọ́ yín ni ó fi máa pàánù ọlọ́run yìí ti dẹ̀ra abẹ́rù ọlọ́run ọba òsì fẹ́ wá kíkí kájẹ́ kíkanjú ọba yìí wá jẹ́ ká wá pé gbogbo ń tọ́wọ́ ọba ti tó á fi gbọ̀gbọ̀ fa bọ́ọ̀ bá fi gbọ̀gbọ̀ fa gan wọn bí ọ dáa tó rí nǹkan mí yàtọ̀ sí tọ́lọ̀ ti kọ́ mọ́ ìyẹn ni pé ní ìsìnkẹ́ nìkan lọ sògùn owó kò lè ní nǹkan kan àfi tọ́lọ̀ ń bá kọ́ pé yóò lò ṣé gbogbo ẹni tí sògùn owó náà ló lò bí ọgọ́rùn-ún bá lọ sògùn owó tó bá jẹ́ fún èèyàn mẹ́wàá èèyàn tó sẹ́kù ńkọ́ èèyàn adọ́rùn yòókù ńkọ́ ebi ni wọn náà lẹ́sìn rí wèrè ti dẹ́rù pé gbogbo àwọn wèrè dẹ́rìn ti sìn ẹrù pé lásán ebi ẹ̀rọ mi ń di pé tí ọwọ́ mi ọba tó máa fi kọ̀kọ̀ fà á tí yóò sì yí wọ́n wọ́n mọ̀ wá sọ̀káyé ó lè rìn láti mẹ́ẹ̀dógùnrin dógùn mọ́tò tí tún kẹsẹ̀ bọ́ láti látòkú mọ́tò tó tún pa mẹ́ẹ̀dógùn ẹ̀dá wàhálà tọ́lọ̀ wọn bó di kọlọ máa kọ ara rẹ̀ wá torí ẹ̀ náà ló ti jẹ́ ipi tó bá sọ ipi ẹdí ọmọkùnrin ò tó gbogbo tó bá gbà làwọn òfin làwọn òfin lówó yìí tọlọ ń bá kọ pé ni tọba wa ní gbọnà kó sògùn owó àwọn wa sọ pé ọkààbọ̀ sí kingdom orí ibú àti àdánù wàá sí orí ibú náà láyé wàá sí àdánù lọ́la lóya nítorí pé tọ́lọ̀ ń kọ fún ọ náà lónìí àmọ́ lọ́n ti kọ́ pé torí ibú lónìí ìdènà ẹ̀rí pàtó bàtà wọn ní ga aláyé alùkìyàmù wọn ní sùn ẹ ká fi ara wa balẹ̀ ká gbà kọlọ̀ ntọ́lọ̀ wọn bàbá fẹ́ ṣe fún ọ yóò ṣe fún ọ náà èyí tí ọba sì ní ṣe fún ọ òní ṣe fún ọ náà ní àtọ́bá fẹ́ yá wèrè. láwùjọ yorùbá wa àwọn ọgbà kọlọ ni màá ti kà wọn gbà wọn máa wò pé bọba ti tẹ́lẹ̀ sáré sí ni kódà ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó máa múra wọn lọ́rẹ̀ẹ́ láwùjọ yorùbá pé bóyá ẹni tó mú un lọ́rẹ̀ẹ́ lè fàtírí owó hàn ẹni kí wọ́n bá rí pé débi kí wọ́n tún ṣe fíìmù òfò kan gbàtírí owó abẹ dálẹ náà. ok ẹni tó sàtìrì owó ó yẹ kówó tí o kún lù ní kówó tí ẹ̀kọ́ máa wọ́ kúrú kẹrẹ tó kún máa ń gbọ́ jẹ́ pé ẹni tí ń tàn yín òun ti mà ẹni tí wọ́n ń tàn ni kó gbogbo owó lọ́yọ̀ kó òun sí kó kó gbogbo owó lẹ̀ tẹ́lẹ̀ ọmọ rí nǹkan má ọmọ tí mo yẹyẹ akaramakumọlá ọtẹni débi ìpaláyé àtàwọn ológun òfò tí wọn ń sóògùn owó òun ebi a máa pa wọn àtẹni tí ó sóògùn ebi a máa pa wọn torí pé bọ́lá ń ṣe máa ń jẹ́ kó dùn ní máa jẹ́ ọ̀kan torí bọ́lá ló máa ń panilẹ́ ló máa ń panilẹ́ kò lè ṣeé ṣe kó jẹ́ pẹ́ẹ́rín ni wọ́n kàn máa rìn jojúmọ́ kò kéésà yìí ó sì lè máa fi gbogbo ọjọ́ ayé sunkún kìí sáyé yìí ọjọ́ ẹkún ọjọ́ ẹ̀rín ọjọ́ ẹkún ọjọ́ ẹ̀rín ọ̀kánkànlé pọ̀jù kan lọ ni. mọ̀pẹ́ nìkan wá wà láyé tí wàá wà nù dẹ́ra kájọ́ pé wọ́n kàn ń dẹ́rìn pẹ̀kẹ́ rẹ̀ ńdojúmọ́ ni kò sí láyé. torí akramakumullah ìjà gbà fọlọ ìjà gbà fọlọ àwọn àkídà burúkú tó wà fáwọn èèyàn pa pé oògùn náà gbogbo wọn ṣe sáfẹ́ lówó oògùn wọn ṣe sáfẹ́ lówó iná ló ti gbogbo èèyàn majority lọ sí ti fáwọn oògùn owó. tẹ́lẹ̀ wọ́n sọ fún wọn pé ọlọ́nkọ́ ló fún ọ lówó tí wọ́n ti sọ pọ́lọ́ ló fún mi lówó kò nídìí àfọ̀mọ́ campaign kí ló ń ṣe wọn náà tó ń campaign nítorí pé tó ti dájú náà ní gbogbo wọn ní sóògùn owó àmọ́kọ̀jẹ̀ fún ìdí ìnùjọ́ fi ń wò pé tiẹ̀ ti jẹ́ gbóni wọ́n pé tiẹ̀ gbà bóyá ọ̀sẹ̀ tó àṣírí fáwọn táwọn máa pariwo rẹ kó oògùn owó. àlọ́lọ́ ló máa ń ṣèdẹ̀ra fún yàrá àtàwọn ológun owó orí kù náà ọlọ́lọ́kùn wa àmọ́ lọ́n ti kọ́ pé wọ́n ó sórí ibú àtàdá nù bẹ́ẹ̀. kò sí oògùn owó kàtẹ́ ṣe tẹ́ ní garanti pé yọ jẹ bàbá wa jẹ ẹkú palẹ̀ ẹ̀ka àbọ̀ sínú agbo ìdí nìyí ebi jẹ́ pé ọlọ́ọ̀ni kẹ́ máa bẹ̀ ọlọ́ọ̀ni kẹ́ máa tọrọ àríkùtù lọ́dọ̀ ọlọ́ọ̀ni ò ṣe ẹnìkan ò lè ṣe bàjẹ́ pé ẹnìkan wà tó sì lóògùn owó ná ebi bàbá kan lẹ lọ bá kókó sóògùn owó fún mi ẹ jókòó lórí ẹni rẹ ẹ sì tún gba sọ́ọ̀nù gbà ìdìde kó o ti dọ̀tí jù tó ń tó ń bá lówó débi tẹ́ jókòó ẹ̀ ní jókòó ń bẹ̀ bàbá ẹ̀yin mọ ọmọ aráyé ṣe lóore ṣe láàánú ẹ̀yin ti ṣe ra ẹ̀ kí ló wọ́n fẹ́ wọ náà ó kẹ̀yìn fẹ́ wọ náà àwọn olórí ikú náà mọ̀ pé náà bẹ̀ wípé òun ọ̀fẹ́ wọ náà nítorí tó bá sóògùn owó orí ikú mi ọ́ àtàgbàdo lẹ̀ máa lọ wádìí ẹ̀ kan ó ti máa fi fi pàdé aládìẹ láti jọ mí lọ ọ̀yà wọ́ wọ́ pàgbà tó jẹ́ wọn á ní tí adìẹ bá jẹ pé àgbàdo kan lọ jẹ ọdún kan ló ṣe tó fi tọ wọn wá tó fi hàn pé adìẹ yẹn wọn ti dáná kalẹ̀ adìẹ bá kó nu náà pé bó ti wọ náà jọ pé a ẹ̀yin ṣe mọ̀ pé ọwọ náà olóòwò àgbẹ̀ wọn wọ kí wọn bá ti wọn lówó orí وما بكم من نعمة فمن الله ó kí yorùbá lọ kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo ìdẹ̀ra ti máa wá ọlá àyà òun ti jẹ ọlá ẹ̀gbọ́n òun ti jẹ ọlọọgá ńbọ lọgbà wá alọlọ gbogbo ọláyé ọlọ́ọ̀gá ọ̀gá kan rọra tí gọ́ọ̀sì fún télọ̀ ó wá ní wọ́n kò ń tẹ́sí la pé ọlẹ́ẹ̀kọ́ ọ̀gá ọ̀ra sísọ́ọ̀sì wọn máa lọ́dọ̀ rẹ̀ ọmọ lọ́dọ̀ rẹ̀ nígbà tó mú sísọ́ọ̀sì lọ lẹ́yìn freedom wá tẹ́sí la pé ọlọ́ọ̀gá akọ́ wọ́n fi kún gbogbo dẹ̀ra pátá ọ̀dọ̀ ta ní ti máa wá ọ̀dọ̀ ọ̀lọ́. torí ẹ ẹ máa fọlá fún ọba tó ní ọlá ẹ máa dúpẹ́ fún ọlọ́run ọba tó ní ọpẹ́ ẹ má máa gbé ntọ́lọ́run ọba ṣe fún yín lọ báyìí nítorí pé tẹ bá ti lè ṣe bẹ́ẹ̀ ẹ ń ba orí jẹ́ nù ẹ ní rí mi gbà ẹ gbà kíkó gbogbo ntọ́lọ́run ọba ṣe fún ká ló ṣe fún yín Allah Rabbul Alamin. وما بكم من min فمن الله. min Allah. ọlọ́run ọba tọ́wá sí gbogbo ìdẹ̀ra yìí fún wa kí ni ń fẹ́ ká sí ń fẹ́ ká máa dúpẹ́ ní ìwà wọ́ọ̀mì yẹn bó ti máa ń fàṣìkò sófò tẹ́lẹ̀ pé tọ́ba kọ́sẹ́ lọ́dọ̀ ẹnìkan abẹ́nìkan bá tiẹ̀ dọ́ lóko tó bá lóko àbí ọrọ arinṣẹ́ fún ọ ẹ wọ́n fẹ́ẹ́ sì máa bàbà ẹ dẹrù rẹ̀ tẹ̀sí kọlọ fún torí ẹ ẹ wá ti wá pa ọ̀gá yín ẹ tí òde kẹ́rù ọyẹ ẹ máa júbà fún gbogbo gbogbo fún yín kílẹ̀ nítorí pé ńgbà tó mi yẹn gbàgbé ẹ̀rí pa àwọn mọ́sálásí dá èèyàn mélòó ní sílọ́ọ̀n wọ́n ti awọn sí àwọn ẹni tó ń wò fún àwọn olólórí àwọn ẹ̀rí tí yòówó tó kọ kíkú mọ́ pa láàánú mi ọkọ̀ sára mọ́tò ṣe ń jò la láàánú rẹ̀ òní kú tala láàánú tiwa àwọn èdè tá a máa pè lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú ọlọ́run ọba láàánú ti wà o ọlọ́run ló ṣe dẹ̀ra fáwa o kìí ṣèyàn o nínú bàbá ńlá dẹ̀ra ilé ìjọsìn pé èèyàn ọ̀ma bó ti ṣe wọ́n tó òjì fọ́ọ̀mà bí ó ṣe dúpẹ́ fọ́lọ́ ó náà ní mímí dà mí atẹ́gùn wọlé ń jáde lálàáfíà wọn ò jẹ́ ọ́kísíjìn mọ́ wa mú wọn mọ wá pọ́ǹpù ẹ̀ kó tó di pa àmọ́pá sẹ́kù láàyè orí ńlá lọ́lọ́run ṣe fún wa kọ́tà tí lọ wòran lọ́sibítù kọ́ lọ sí intensive care unit kó owó iye táwọn èèyàn ń san ìṣẹ́jú kọ̀ọ̀kan omi àwa kọ̀ọ̀kan omi ojoojúmọ́ lórí kí wọ́n fix engine má wọn mú tí wọ́n fi mí ta ló ti dẹ̀ra ìfọ̀ Allahu Rabbul Alamin dẹ̀ra ẹyin jù ta ló ṣe fún wa Allahu Rabbul Alamin ìdẹ̀ra gbígbọ́rọ̀ ta ló ṣe fún wa Allahu Rabbul Alamin ìdẹ̀ra kágbẹ́sẹ̀ kẹ́sẹ̀ ó sì tẹ̀lé wa Allahu Rabbul Alamin ewu làwa ti èwo la lẹ́tọ̀ sí alẹ́tọ̀ sí kankan wàláhì alẹ́tọ̀ sí kankan ó wu ọlọ́ọ̀lọ́ kan sànù tó fi sọ pé mo lẹ́tọ̀ sí kí ló ti fọlọ̀ tọ́lọ̀ fi ṣe gbogbo nǹkan yẹn fún ọba kò mú jáde ọmọ wa kanjú ọmọ bínú wọn ni ní agbẹ́gbẹ́ kíni kíni kíni ọlọ́wọ́ ọmọ ti fún tani lè ti à torí ẹ aláìmoore lọ́mọ èèyàn innal insana li rabbihi lakanut aláìmoore lọ́mọ èèyàn jẹ́ tó lu ẹlẹ́dàá rẹ̀ wáyé la ìdẹ̀ra tó lọ́wọ́ bá ṣe fún wa á lè má yẹ á ń bọ̀ tó bọ́ sí pa mọ́ nǹkan rẹ̀ ọlọ́ni thumma idha massakum ad-darr fa ilayhi taj'arun ọlọ́ni tẹ̀bí sí ìdẹ̀ra àti ìnira bá báyìí tí ìnira bá bá yín tálẹ̀ máa ké lọ́ba tálẹ̀ máa sá lọ́ba ebi Allah Rabbul Alamin náà ẹ wọ àwọn ọ̀daràn tí èsì lọ ẹ wọ àwọn ọ̀tọ́ ọlọ́run àwọn kèfèrí nígbà tí ọlọ́run ọba tọ́ba gbé ìyà tọ́jà lù wọ́n tó lé lù wọ́n tí ìnira dé bá wọn tí wọ́n rí pé gbogbo nǹkan bàjẹ́ fáwọn ẹ̀rí táwọn náà máa kọ́ lọ́ọ̀ ní mẹ́sàn-án mẹ́wàá gbogbo gbólóhùn ìṣẹ́bọ ó lè di àwátì nínú gbólóhùn àdúrà wọn tí wọn máa pe Ọlọ́run ní mẹ́sàn mẹ́wàá nítorí wọn ti mọ yín pé ní tó dé bá wọn yìí báyìí kò sí sẹ́ni tó lè mú kó àyàfi Allah ẹ ti tù wọn nǹkan míì ni wọn máa wọn ní làwọn ike nígbà tí ara tó bá ní wọn wọn máa mọ Ọlọ́run lónìí kan sára tù wọn sí ní ṣùgbọ́n lóde òní ọ̀rọ̀ ti yí padà o àtìgbà tára tù àtìgbà tí ara ni wọn nǹkan mi ìjọra tó sọlọ ni wọn mọ. wọn náà máa kíyèsí máa kíyèsí tẹ bá wà nínú ọkọ̀ ọkọ̀ ojú omi lẹ ń bá bọ̀ ẹ wá wo ọ̀tún ẹ wò ẹ wò wájú ẹ wẹ̀ ẹ sáré alagbalùkù omi ni ẹ irú ẹ bá dànù ọdà láyìí sẹ́mi pé gbàlọ́ ẹ̀ kí gbogbo àwọn ọ̀dọ́ yọ rọ́p tẹ́tìrọ́kẹ́ yọ rọ́p àfọwọ́kẹ́ yọ rọ́p àwọn ọmọ wa pé gbaná lẹ́kọ̀ọ́ sẹ́ni kọ́ ọmọdé ò dáná ẹnì kọ́ ọmọdé dídí abdulkadì ẹnì kọ́ ọmọdé tètè ẹnì kọ́ ọmọdé sọ pé òkè ẹ má gbà pé ebi ó sọ pé òní ti nílẹ̀ ń gbà òkè ẹ ò. àwùjọ ìlà ní ìgbà tá a wà nínú déńjà tó ẹ̀rí pé nǹkan mi wọn mọ̀ tó bá dé pé bọ́kọ̀ tí ń ṣe ń bọ̀ ẹ̀ ọ̀gá pọ̀ tí wọ́n ń wa ọkọ̀ yìí kò tètè fura kọ́kọ́ mi ń bọ̀ báyìí wọ́n ti wá fẹ́ kanra wọn tán ó ẹgbọ́ oríṣiríṣi lẹ́gbọ́ lójijì tí kálukú ti wọ́n mọ́lẹ́jọ́ máa pe ṣírùkù ṣírùkù oríṣiríṣi ẹ wàá nù bàálù ẹni tí wọ́n ń wa bàálù wa sọ pé tọ̀ ní báyìí ìjánu bàálù ti bọ́ mọ́ kálukú ọmọ ẹsẹ ńdọba mọ ládùú àwọn lédè kúkúrú ọdà bí ìgbà tí gbogbo àwọn ń lọ ọgbọntọ ọgbọrí ṣírò ìgbà tó yẹ kó tó pé ọlọ ọlọ ọlọ lọyẹ ká máa pè oríṣiríṣi ṣírùkù lọmọ ẹlòmíì ọmọ fọ bá kókó bàbá yìí ti sọ pé tìkínní bá ń bẹ lápò fún òní bọ́nú ewu tí ìwọ kìíní yóò ti sẹ́mọ́ ni àbí báwo ọgbọ́rọ̀ sẹ́mọ̀ kọ́ gbọ́ lánàá òkókó òní bá sọ̀rọ̀ lónìí torí ẹ̀ wọ́n sọ pé lónìí ìṣẹbọ ti ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn ó ju ti àwọn ọ̀ṣẹbọ ṣáájú lọ ẹ̀gbọ́n tó lọ sọ nípa àwọn ti ṣáájú mi ọlọ́ni wa idha massakumu ad-darru fil bahri dalla man tad'una illa iyyah nígbà tí ìnira bá ṣẹyìn lórí òkun tẹ́ ń rìn ìgbórí òkun tẹbi gbogbo ń tẹ ẹ máa ń pè lẹ́yìn ọlọ́ọ̀ ní kóra máa yín lọ́wọ́ tẹ́ ẹ̀ ní rántí àwọn máa tó ti gbé Allah Allah ó nìkan ló kù fẹ́ máa pè falamma najjakum ilal barr nígbà tó lọ́mọ aláyé tó mú yín sọ̀ sórí èpè àárọ̀tùm lẹ́bà kọ́yìn sọ̀lọ̀ bí wọ́n ti máa ṣe tẹ́lẹ̀ tẹ́mbàrí kan àwọn àmì ewu wọ́n máa kọ́ lọ́lọ́ nìkan sára bá ti tù wọ́n wọ́n kọ́yìn sọ̀lọ̀ kana al insanu kafura aláìmoore lọ́mọ yìí ṣètò ẹ̀kẹ́ fi sánù gbàtẹ́ wà nínú òkun ẹ̀ sọ pé tó bá kó dodo bá ní Allah kọ́tẹ̀ wá rí ẹ̀ sọ bẹ́ẹ̀ o ẹ̀ sá ń bẹ ní ah Allah gbà wá Allah ò là wá Allah ò mẹ́jẹ̀ apárẹ́ bì ah bàbá lọ kú bì olóòní ní ojú orí mi ẹ̀ sábẹ̀ lójú orí sáà ìgbà wá dórí ìpẹ̀tẹ̀ ara ni Allah wà o látà ọ̀kárí o mànátà wọ náà tiẹ̀ ṣe ọ̀sá ẹ̀sá kù sí àjọṣe tẹ́ ẹ gbá ní ẹ̀ ṣe pé wọn lórí òkun gbangba tí nǹkan dàrú dáńkọ́ wọ́n tún ṣẹbọ lórí òkun wọ́n ṣẹbọ lójú sámà ọlọ́wọ́n bá wá sọ ń bì tó ń bá ìdá kẹ́sìkọ́ kó ra àǹkó lẹ́yìn tó lọ́wọ́ bá bá gbé ìnira kó fún yín ìdá àtọ́rí kó mí kó ń bẹ̀rọ̀ bí kí mi ṣe kó apá kan ní yóò di gbé wọn ń bọ́ lọ́wọ́ ọba wá orogún nígbà tí ìnira bá kò wọn máa fi nǹkan kan sọ̀rọ̀ fún kọlọ̀ báwo yẹn ti ṣe rí nù tẹ́lẹ̀ láyé sí àtẹni tó rí àtẹni tí ò rí gbogbo wọn ní sẹ́gbọ́ sọ̀rọ̀ àtẹni tó rí jáde àtẹni tí ò rí jáde gbogbo wọn ní sẹ́gbọ́ sọ̀rọ̀ àtẹni tí nǹkan lè má àtẹni tí nǹkan ò lè má gbogbo wọn ní sẹ́gbọ́ sọ̀rọ̀ ẹ rí i pé sẹ́nìkan bá tún lówó tó bá jẹ́ pé tọ́lọ́ nìkan iná lọ́mà ọlọ́ọ̀ nìkan náà ní sìn wọ́n tún sọ fún pé a, wọ́n lówó bó ti lówó yìí ó tún wá jókòó tẹ́tẹ́rẹ́ à ìyẹn gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ o ká lọ ká mú ọ lọ má yé àmọ́ olùsí náà kọ́ ká lọ à wọ́n lè lù ọ́ kò sì wà wọ́n lù ọ́ ni wọ́n mọ̀ bá rí ọ mú àtẹ̀ntó àtẹ̀ntó gbogbo wọn náà ní ká sẹ́bọ́ sọ́lọ̀ àwọn òbí lẹ́yìn ìṣẹ̀kọ́ ni bàbá àtúnṣe fẹ́ sọ tàwọn tó wà ń kó o ti ríra rẹ̀ ń kó ọ̀wà ń kó aláṣẹ wọn náà tó lọ lé olówó wọn tó ń di ìwọ náà wọn ń rú ọ ẹlòmíì wọn gbé sínú kó sí láì dìbò tó ti pé mùsùlùmí wọn gbọ́dọ̀ gbé sínú kó sí tọ́ba kù wọn wà á ti sínú kó sí ó ti mẹ́rù fún bí ọ̀sẹ̀ mẹ́ta bàbá wọn làwọn ń rò ẹ̀ ń rò kí kí ló ṣe tẹ̀ ń rò subahana torí ẹ̀ bárabá tù wọn ọ̀sẹ̀ bọ̀ bí nǹkan bá lè máa wọ́n tún ṣẹbọ ọlọ́run sànù ọlọ́run ọba ní nígbà tí ọlọ́run bá mú ìnira kó apá kan ní yọ máa ṣẹbọ sọlọ ìyẹ́kùrọ̀ bíi máa àtẹ iná ẹ fi wọ́n lẹ̀ wọ́n máa ṣe kẹfẹ́rí ṣe ń táwọ̀ ọlọ́run ọba fún wọn wọ́n máa ta ìmórí ẹ̀jẹ̀ wọ́n máa ta ìmórí só bàtà mẹ́ta ọ̀hún ọlọ́ni ẹ máa gbádùn ẹ máa jẹ gbádùn tá a fún yín láyé pẹ̀lú òsèké fèrè fẹsẹ̀ wò fẹsẹ̀ rẹ̀ mú ẹ̀ ń bọ̀ wá mọ́ báwo ni àtúbọ̀tá yóò ṣe kó ní o ti ṣe burú tó irú ìyàwó láti pèsè kalẹ̀ fún yín ayé lọ́mọ gbogbo gbádùn gbogbo mìíndín eléyìí tẹ̀sí ayé lọ́mọ tẹ̀ bá ti dẹni tó kú láyé ẹ padà sọ́dọ̀ àwọn ọlọ́run ẹ dààmú lásìkò tàtúnṣe ò ṣeé ṣe má lásìkò téèyàn ò ní lè padà sẹ́yìn lọ ṣàtúnṣe ẹ mà ọlọ́ni ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون ọlọ́run ẹlẹ́dàá wa ni àwọn òòṣà àtàwọn nǹkan tẹ mú lórogún fún ọlọ́n nínú àwọn ọ̀wà burúkú yín tẹ fi jẹ́ ọ̀sẹ́bọ ó náà ní àwọn ọ̀sẹ́bọ tẹ rí yẹn àwọn ẹ̀dá ọlọ́ntọ́lọ́ndá tí wọ́n gbẹ́ léèrè àwọn ẹ̀dá tí wọ́n mú lọ́lọ́ tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́ àwọn ẹ̀dá tí wọn wá ń pín ìjọsìn tí wọn ń ṣe sí méjì wọn ní tọlọ́ọ̀nì táwọn ò sá ni tọlọ́ọ̀nì táwọn ẹni táwọn fi sorogún kọlọ̀ ni tọlọ́ọ̀nì táwọn táwọn fi sẹgbẹ̀rà kọlọ̀ ni nítòsẹ̀ bọ́ ń ṣe rẹ̀ gbogbo ẹni tí ń sẹ́bọ́ sọ́lọ̀ tó bá jẹ́ ike igi kan àbí ìpè kan àbókúta kan ìní ń bá ń bọ́. lẹ́yìn ọlọ́run tó sì tún lòun sí lọ́run ajẹ́ pé ìjọsìn rẹ̀ láàrin ọlọ́run àti tó sọ̀rọ̀ fún ẹni tí ń pè èèyàn tó ti kú abẹ́ni ọ wà láàyè ẹni ọlọ́run ẹni ni òun náà pínpín ní ń pín ìjọsìn rẹ̀ láàrin ọlọ́run àti tó fi وتجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم àwọn alárúbáwá láyé jàhìlíyà ńdẹ́sẹ̀ pé wọn ò mà nípa bóò la ti dá yín wọn ò mà báwo la ti ti rọ̀ yín lọ́rọ̀ àwọn ọ̀rọ̀ tá a wá ṣe fún yín ẹ̀ wá ń pín sí méjì ẹ wá ń sọ pé tọlọ́run ọba lélẹ́yìí táwọn òòtá wa lélẹ́yìí eléyìí jẹ́ ìwà tí àwọn ọ̀sẹ̀bọ máa ń wò àwọn àràkúnmí tí wọ́n máa gùn àwọn àràkúnmí tí wọ́n máa jẹ wọ́n wá pín àwọn àràkúnmí yẹn sí méjì wọ́n wá sọ pé léyìí àwọn fi sílẹ̀ fọlọ̀ àwọn wọ̀nyí àwọn fi sílẹ̀ fáwọn òòtá wọn ìjọba sọ pé àwọn fi sílẹ̀ fọlọ̀ àwọn ọ̀tá wọn náà ń jàǹfààní èyí tí wọn bá wá fi sílẹ̀ fún ọ̀tá wọn wọn ní kọ̀tọ̀ sọ́lọ̀ tó bí wọn ti máa ń pín nǹkan nu kàkà kọjá pé wọn gbà kọ́lọ̀ wọn bá lónìí gbogbo nǹkan wọn wàá máa pín àwọn nǹkan tọ́lọ̀ wọn bá fún wa especially àwọn ràkúnmí yẹn wọn máa sọ pé lè jẹ tọ́lọ̀ lè jẹ tàwọn ọ̀tá wọn wọn máa sọ pé hada lillahi bi za'mihim. وهذا لشركائنا wọ́n sọ pé tọ́lọ́ lélẹ́yìí o ìjọba ti jẹ́ tọ́lọ́ ẹnìkan ọ̀gọ́dọ̀ fọ́ọ̀kan wọ́n sọ pé tàwọn òòtá wa làwọn rà fún mi o ìjọba ti jẹ́ tàwọn òòtá wọn ẹnìkan òsùn gbọ́dọ̀ fọ́ọ̀kan o ẹ gbọ́dọ̀ fún ẹ gbọ́dọ̀ jẹ ẹ gbọ́dọ̀ fún ara rẹ̀ ẹ sì gbọ́dọ̀ ta ó ti di tọ́lọ́ kọ́ máa rìn lọ kọ́ bá wọ gbó kọ́ bá wọ anywhere. فما كان لشركائهم فلا يصل إلى الله ìjọba ti jẹ́ ti àwọn òòtá wọn kò lè dọ́dọ̀ ọlọ́run wa ma kana lillahi fa huwa yasilu ila shurakaihim ètò bá ti jẹ́ tọ́lọ́ ó lè dọ́dọ̀ àwọn ọ̀sá wọn dá àwọn àyàkùnmù ẹjọ́ kẹjọ́ iná ìlẹ́jọ́ tí wọ́n ń dá. ọlọ́run á ní sàlọ́ọ̀lì ọlọ́run bá fi ó fi orúkọ ara rẹ̀ ó fi búra ọlọ́run bá fi orúkọ ara rẹ̀ ó fi búra latus'alunna amma kuntum taftarun.

àfihàn àkúnmí ìsílẹ̀ fọlọ́ wọn ní bí wọn ṣe sàmì sí ẹranko lára wọn sọ pé sá ibà ni àwọn fi ilẹ̀ fọlọ́ wàsílà ni àwọn fi ilẹ̀ fọlọ́ háàmù ni àwọn fi ilẹ̀ fáwọn òòtà wọn àbí wọn sọ pé àwọn fi sílẹ̀ fọlọ́ àbúrò fi sílẹ̀ fẹ́ni ẹranko tọ́lọ̀ ń fún yẹn gbìn ẹranko tọ́lọ̀ ń fún yín ẹ̀sàǹfà nínú wàrà ẹranko tọ́lọ̀ ń fún yín ẹ̀pá kẹ̀jẹ̀rán rẹ̀ tó bá dé ìtọ́tọ́ kíkà pàkà jẹ̀rán rẹ̀ tọ́ ọlọ́ọ̀ni àbí ilé rẹ̀ nípa ti ẹni dáadáa parọ́ rẹ̀ mọ́lọ̀. ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون ọlọ́wọ́n bẹ́ẹ̀ lé da ọ ń tún fún wa nírò nípa bí àwọn ọ̀sẹ́bọ bí wọ́n ti ṣe ń sọ pé ọlọ́wọ́n ọba kò bímọ wọn làwọn ọmọ ọlọ́ wọn náà làwọn màláìkà àwọn màláìkà tí wọ́n jẹ́ ẹrú tọ́lọ̀ wọn bá dá tí máa tẹ̀ láti ọlọ́ tí wọn kì í sọ kọ́lọ̀ wọn bó tó wí àwọn ẹrú tó ṣe é gbé tọ́lọ̀ ti pa wọn láti ni wọ́n máa ṣe wọ́n ní bíbí lọ́lọ́ ń bí wọn àti pé papọ̀ ágán bọ́mọ ọ̀bá ajóbìnrin ni wọ́n jẹ́ kọ́lọ̀ a'udhu billahi minash bẹ́ẹ̀ làwọn kèfèrí àwọn ẹni ayé ẹni wọ́n sọ nípa àwọn màláìkà àwọn kèfèrí àwọn ẹni ayé ojú dúdú báyìí ni wọ́n ti sọ nípa àwọn màláìkà wọ́n làwọn ọmọ Ọlọ́run ni wọ́n wọ́n làwọn ọmọbìnrin ni lẹ́yìn tí wọ́n ní àwọn màláìkà wọ́n ní ọmọ ni wọ́n wọ́n sì tún ní ọmọbìnrin ni wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní sin àwọn màláìka yẹn lẹ́yìn Allah tó gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yà àtúnṣe ni wọ́n ṣe o nítorí pé ọlọ́run ọba òbí mà ẹnìkan ọ̀sẹ̀ bí qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul òbí mà rárá àsìkò ìgbà àwọn ọ̀tọ́ lọ tí wọ́n á fẹ́ sọ pé ọba bí mà wọ́n tún wá mú eléyìí tí ò wù àwọn rárá tí èsì wú ọ̀pọ̀lọpọ̀ èèyàn rárá láti bí lọ́mọ ìyẹn àwọn ọmọbìnrin ó ní wọ́n tún fi tì sọ́dọ̀ ọ lọ. lẹ́rìí pé bẹ́ẹ̀ náà ni nítorí pé abímọ abímọ àbá afẹ́ bímọ eléyìí táwọn ọmọ èèyàn tó ń bá káláyé wá tá a wà yí báyìí lẹ́rìí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n kórìíra àwọn ọmọbìnrin bàjẹ́ eléyìí ti ti ń bẹ láti ayé jàgìlìyà kí àwọn lárúbáwá àwọn kẹfìrí yẹn ní ìgbà tí islam ti dé wọn kórìíra àwọn ọmọbìnrin bàjẹ́ kìí wù wọn kó táwọn bí ọmọbìnrin torí ẹ̀ tẹ́ bá tẹ́ bá sọ pé wọ́n bí ọmọbìnrin ìbànújẹ́ ńlá ló máa ń jẹ torí ẹ̀ láti máa kọkùnrin kọ́ ló máa ń bí máa obìnrin náà ló máa ń bí máa ọkùnrin láti máa ń gbé láti dọ́tàlá ti dáì òfin ọlọ́run ní pé kọkùnrin ọ̀fẹ́ obìnrin kóbìnrin ọjọ́ ìyàwó kọkùnrin kìí ṣe pé kọkùnrin ọ̀fẹ́ ra ìranù àti ìrẹ́pẹ̀ táwọn èèyàn anábì náà anábì náà àríyè sẹ́lá táwọn àti láti pé ọlọ́run ti torí rẹ̀ lórí pa wọn láti fún rí òun náà nínú àkọọ́lẹ̀ wípé àwọn náà gbà wọn máa fẹ́ra wọn ọkùnrin ọkùnrin àárín nǹkan tá a kàn máa nípa wọn ni pé ọkùnrin máa wá ọkùnrin láti bá ṣe bàjẹ́ èsì kí wọ́n fẹ́ra wọn ní ẹni méjì tí ọjọ́ máa gbé bíi lọ́kọláya ìgbà táyé tí wọ́n á polúkúrú mùsùlùmí ni wọ́n wá bá débi pé kọkùnrin ọkọkùnrin obìnrin ọkọbìnrin kò lè wọnú níwọ̀n jẹ́ pé bàbá tiwọn ọkùnrin lọ́fẹ́ ló fi bí wọn ìyá tiwọn obìnrin lọ́fẹ́ ló fi bí wọn àwọn wèrè tí ọ̀gbọ́n tán pera wọn lọ́la àwọn ọ̀fun àwọn ẹranko torí délé ọkùnrin ọmọbìnrin wọn máa banújẹ́ tó bá rí fún àwọn abìmọbìnrin ọmọbìnrin tẹ wàá fẹ́ bí lẹ wàá sọ kọlọ bí lẹ wàá pe àwọn ọmọ lẹ wàá pe ẹni tẹ pé lọmọ Ọlọ́run Ọlọ́run ò sì bímọ bẹ́ẹ̀ ni ẹnìkan ò bí Ọlọ́run ni alẹkùnmọ zẹkẹrù wọlé olùkọyìntà tẹlifẹ ìdánilẹ fẹsùmẹtùn gbẹyìntà bọlẹ ti fẹ́ sọ pé ẹ̀yin ọmọkùnrin lẹ́yìn bí. ọmọbìnrin lọ́lọ́run bá ń bì irú kíkókun o akramakumullah oníkálukú nínú àwọn èèyàn a gbọ́dọ̀ lọ kí ìtara nítorí Ọlọ́run bá ń ṣoore fún wa àìmọore lọ́pọ̀lọpọ̀ bí pàdé ayé ìsìn náà mélòó nu yín nínú tún nígbà tí ìyàwó bí máa bẹ̀rẹ̀ yàtọ̀ sígbà tí ìyàwó bímọ kùn kódà ẹlòmíì nígbà tí ìyàwó bímọ bín ọ̀yàrí mọ́bìn lọ́nà olóbìn obìn obìn obìn ló ń bí tọ́mọ̀ pé náà obìnrin pọ̀ kó tó bá òbí mọ́ tòbẹ́ obìnrin lọ sáìn rẹ̀ pé obìnrin mọ́ bẹ́ẹ̀ obìnrin mọ́ bẹ́ẹ̀. Ọpọlọpọ obìnrin wa dàgbọ̀ nígbà tí ọkọ ponú pọ̀ ọ̀gbọ́dọ̀ bí obìnrin máa àjẹbẹ́ ọkàn bò tí òun náà kọ nọ́mbà subhanallah tó tó fi gbàtọ́ ọmọkùnrin wa dàgbà ọmọ wa ní àgbò méjì ni wọ́n ní kẹ́ ẹ máa pa tẹ́ ẹ bá bí ọmọkùnrin ó sì gbọ́ pé àgbò kan màálù kan lẹ pàǹgbà tẹ́ bí òun ká ah, ta ní pìtẹ́ lẹ́yìn fún ó ní bó ń ṣe gbọ́ ọ̀nà àbí bẹ́ẹ̀ kọ́ ni níbẹ̀ kí ló dé tẹ́ tún lọ pa màálù inú mi dẹ̀ dùn gan ni pé mo bí ẹ òkè sẹ́nu yín tó ń gbà tẹ bí àti ìbí náà bẹ́ẹ̀ don't open that side. la hawla wala quwwata illa ẹ̀yin náà máa wò ó wò kí a fi kíyè sára tí bá sọ pé tí bá sọ fún wa bí mani sẹ́nu yín dùn gẹ́gẹ́ masha Allah lọ. tí a máa sọ pé sóbìnrin ni àbọ̀kùnrin àbẹ́ máa sọ pé sọ́kùnrin ni àbóbìnrin ó lẹ́ máa wò àtọ ọkùnrin lẹ́kọ̀ọ́kọ́ ti wà bí sọkùnrin ni àbóbi ọ̀dà tó bá yẹ pé ọkùnrin lọ́wọ́ fún gbogbo ilé ayé ògèdè bàtálíọ̀ ṣé ayé ó ṣe gbé má kò ní ṣe gbé o kò ní ṣe gbé nítorí pé tó bá kó gèdè ọkùnrin lọ́wọ́ fún ilé ayé ayé ò ní ṣe gbé tó bá kó obìnrin nìkan lọ́wọ́ alẹ́ ayé ayé ò ní ṣe gbé. torí ẹ̀ ńgbà tí ìyàwó bímọ obìmọ kínní obìmọ kejì obìmọ kẹta obìmọ bíi méje mẹ́jọ gbogbo wọn pin ni wọn inú ọkọ wa ń dùn ìyá ìṣòro òfin tó kéèyàn máa fẹ́ ni torí nọ́mbà ọkùnrin ló mú wáyé bá ìyàwó wa sọ fún dojúmọ sí kí ni kọ́ lẹ́kùn ní à ń wò sí ìlọ́mọbìnrin ni oníkóló fẹ́ fọmọbìnrin sẹ́ńtò ajẹ́kọ́ ọmọkùnrin lọ fẹ́ yàwó tí bima. subahana obìnrin bá ń sunkún kó ń fẹ́ ọmọ tí wọ́n máa bá ti rí kó ń fẹ́ ọmọ tí ọmọ kó ń dá máa táwọn jọba ọkùnrin sẹ́yìn ráyè ṣé ẹ máa bá mọ́mì yín dá máa tẹ́tí dídé pé kí ni kí lè àwọn òbí mi ráyè máa mọ́ padà ọ́ torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé náà títí dì sí nítorí yorùbá lẹ́nu ọmọbìnrin ọ̀pọ̀lọpọ̀ nù wọn wọn yìí ṣe dáadáa sí wọn nítorí pé wọn ò nídìí wọn wọn fẹ́ wọn kò sí ẹkú rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní. وتجعلون لله البنات سبحانه وان تقولوا وباب ما بني subahánàwó á ògbó ni fọlọ irọ́ burúkú lẹ̀ ń pa yìí ẹ ń bí ma bìnrin ọlọ́run ò bí ma kùnrin kò bí ma bìnrin kò lọ́mọ kankan lọ́ngbọ́n yẹn o lọ́mọ sọ gbogbo wa kọ́lọ́ ń bí ma ọmọ ọlọ́ọ̀ni wọn náà tuntun ta tíkẹ́ẹ̀tì pé àbí wọn náà fẹ́ dọmọ ọlọ́ wá dọmọ ọlọ́ abẹ́ gbọ́rọ̀ wá dọmọ ọlọ́ ń bá wọn tó ṣeéṣe ká tẹ̀ páàkì ara wa sẹ́nìkan náà lọ́rùn pa abẹ́ dọmọ rẹ̀ ṣeéṣe náà náà la fi sàpèjúwe pé ńgbà tá a ti wọlé lálẹ́ tá a ti tilẹ̀ ẹnìkan bá ń kanlẹ̀ fún a bá béèrè pé tí kálukú ti wọlé wọ́n ní kálukú ti wọlé dání wọ́n ń kanlẹ̀ fún yẹn wọ́n bá ní à ẹjọ́ ẹ tilẹ̀ fún mi dáàdì dání ọ́ ń bẹ̀ bá tilẹ̀ fún máa sálàyé kéde ò sí ẹ òkè lédè kúkúrú mọ gbà láti dọ́mọ ayé ni ẹjẹ ń wọlé dọ́mọ mi báwò àwọn èyí tá tá a ti yanjú wọn tẹ́ ọ̀ ó ọjọ́ mẹ̀yàn láti pilẹ̀ ọ̀hà lè lẹ́ra rẹ mọ́ kọ́ ọ̀dọ́ máa ọlọ́run sì ní lámúyẹ́lì ọlọ́run yóò lẹ̀ ẹ̀yin tá a bẹ̀rẹ̀ pé fúláàtì sẹ́yìn àlọ́mọ ọlọ́run náà tá a ti sẹ́yìn mọ ọlọ́run tí a jẹ tẹ́lẹ̀ pọ̀ wá sẹ́kọ̀ọ́ ní sẹ́kọ̀ọ́ kóòlù ti lè jọ ọmọ ọlọ́run tó ń ro pọnpọn báyìí tó ń retí kó tó bá ti sí òjò ọgbẹ ìtọ rẹ ọmọ ọlọ́run

táwa ni màmá rẹ tó bí ọkọ lọ àbí èèyàn máa ní bàbá púpọ̀ náà èèyàn ní bàbá púpọ̀ kọ́dà àwọn ọ̀daràn bá ti ń ṣèṣì náà ẹnìkan náà wọ́n padà lẹ́mọ́ bó wa ló ti dọ́mọ bàbá rẹ tó ti dọ́mọ lọ lọ́nà torí ẹ ọlọ́run ọba òbí máa wọ̀ ọlọ́run ní walahum ma yashtahun ẹ̀ ń sọ bọ́lọ̀ ń bí ma bìnrin ẹ̀yin wá mú un tó wì ẹ̀yin bí ọmọkùnrin àbí ọmọkùnrin lẹ́yìn mú torí tó bá bí ọmọkùnrin tó bí ọmọbìnrin wọ́n lọ kọ́ ọmọbìnrin láàyè wọ́n lọ rí mọ́lẹ̀ láàyè àwọn ọmọkùnrin wọn dà sí kí ló dé wọ́n lọ́mọkùnrin ní òjòògùn àwọn táwọn bá kú wọ́n ní tó bá sì dìjà tó jogun láì dé ìkú ọmọkùnrin ló fẹ́ mú rogun àmọ́ àwọn obìnrin tẹ́ rí yẹn tó bá jẹ́ ìyàwó àbọ́jọ́mọ àbọ́jẹ́yà àbọ́jáde àbọ́jábúrò gbogbo wọn ẹrù ni wọ́n máa dà nígbà tó kún wọn lérí ogun ni ìtìjọ́ wa fámìlì torí ra wọn ò wọn torí ẹ ní ẹ̀ ń sọ ń bí mabìnrin a ah, ogun ni bọ́lọ́ ọlọ́run ga ti sọ lọ. wàlẹ́hùn máa yẹ ṣẹ́wó àwọn wá ní ìtòwò wọn lọ́mà bá ti fi máa bẹ̀rẹ̀ wọn pa ọmọkùnrin wọn máa dá ẹ rí i pé lónìí náà pọ̀lọpọ̀ bí o tiẹ̀ ti kópa ọmọbìnrin rẹ̀ náà wọ́n pa wọn ayé wọ́n kàn neglect wọn wọ́n ní tọ́jú wọn wọn ò ní jẹ́ káwọn náà jọyìn wọn ti jẹ wọn kẹ́kọ̀ọ́ kankan ọmọ bá ti wá pínrín sí báyìí ọkọ ti wá ní ká máa gbé lọ bàmídẹ bàmídẹ ká ọmọ rẹ ẹni bàmídẹ àwùjọ mi lẹsìn ní ṣùgbọ́n rẹ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ lónìí ọmọkùnrin náà kà ní ọmọ sákàkà ọmọ aràn lọ sí sùkúl ọmọ aràn lọ sí sáà ọmọ aràn lọ sáà àwọn obìnrin láti wọn ní mójútó àlàáfíà àwọn gan ọba lè kó kú ni agbolo wọn máa mu àtàkùn mu sínú pé ní ṣe yìí ó ti fẹ́ kírítíkà ẹjẹ́ àgbélé ọsibítù báwò ẹni pé wọ́n bá fẹ́ kó tẹ́lẹ̀ náà kọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀. tọ́ ọlọ́run ọmọ ọmọ tí ó wúlò yìí bá àjọkùnrin bá àjọkùnrin ọlọ́run ọmọ ọmọ tí ó wúlò ọmọ ẹnìkan náà ní gbogbo wa ẹ wò ó lẹ́yìn tẹ wúlò fáwọn obìnrin gan ní ìsúná tẹ wúlò fáwọn obìnrin ẹ béèrè lọ́dọ̀ ara ẹ torí kẹkẹ mọ mọ wò pé afẹ́ bí ma afẹ́ bí ma afẹ́ bí ma ọkùnrin afẹ́ bí ma ẹ̀yin tẹ ẹjọ́ ọkùnrin náà kí ni àǹfààní tẹ ń ṣe fún mi torí pé ọ̀pọ̀lọpọ̀ gan ọ wà useless kò wúlò sóbì rẹ̀ òbí forí ṣe wọ́n fọ́rùn ṣe. gbogbo tọ́ta tọ́ta tọ́ta tó fọwọ́ ara wọn kójọ láyé wọn fi tọ́ wọ́n fi dín tóòjì tí wọ́n rántí àwọn bá. ṣèbọ́pọ̀lọpọ̀ òbí gan òrójú wọn lẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ gan òbí ò lè súnmọ́ wọn má lẹ́yìn ìgbà tó fi di rẹ̀ tó fi di nǹkan bẹ́ẹ̀ ọmọkùnrin náà ni a jọ máa ṣe garagara jọ máa ṣe wàràwàrà ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ni gbọ́rọ̀ nígbà táwọn ọmọbìnrin tó jẹ́ kó kéré nu wọn kẹ́ẹ̀ tó tí kọ́mọ kọ́mọ èèyàn mélòó òbí rẹ̀ nínú àwọn ọmọkùnrin lẹ́gbẹ̀ẹ́ àánú táwọn ọmọbìnrin máa ní bọ́dà ń gbà mí àwọn dáadáa tó máa tún ti tóbi rẹ àwọn àǹtí rẹ àwọn ẹ̀gbọ́n rẹ lóbìnrin àwọn ni ó tún ti sábà. tọ́yẹ kọ́ ọmọ wo bàbá ràn bá mi tọ́yẹ kọ́ ọmọ wo mọ́mí ràn bá ká ti bẹ́ẹ̀ tóbi wà bá náà lórí ìlú tó rọ̀. pé gbogbo irú rẹ irú rẹ àwọn àkàmọ́tò bàbá gbé ìyá náà gbé. ọlọ́run bá nìkan lọ́mọ ọmọ tí ó wúlò jù àwọn anábì ọlọ́run ti máa ń bẹ lọ pé kọ́lọ́run fún àwọn ọlọ́mọ tó dà ń yé béèrè pọ̀ ọmọkùnrin àbọ̀ ọmọbìnrin wọn máa pé kọ́lọ́run fún àwọn ọlọ́mọ tó dà tẹ́ bá sọ pé wàhálà ń bẹ nínú ìtọ́jú ọmọbìnrin ìtọ́jú ọmọkùnrin wo náà wà ní òní wàhálà ìyẹn àwọn èèyàn ayé ìsìn ni mò ń sọ nítorí pé ọmọkùnrin omi nínú wọn ó padà rán bàbá rẹ̀ lọ sálùkìyà níbi kọmọ gbọ́rọ̀ kọmọ gbọ́rọ̀ tọmọ lòun ní gbọ́rọ̀ bàbá padà kú nítorí ìrònú tẹ tó kí á lẹ mú bẹ àní tẹ máa ń tọrọ ọmọ ọmọ alálùbáríkà ní kẹ máa tọrọ gbogbo kẹsọ fọlọ nǹkan ọmọkùnrin ni mò ń fẹ́ o àmọ́ ẹ má gbàgbé láti sọ pé alálùbáríkà kò burúkú ẹ sọ pé ọmọbìnrin mọ̀ fẹ́ o àmọ́ kí n fi kún pé alálùbáràkà nítorí pé ní ìsìn ó ti hàn sí gbogbo èèyàn láyé tá a wà yìí pípólísì báwo lọ máa rí ohun kọ́ ní túmọ̀ sípa àti bímọ dáadáa kọ́lọ̀ wọn sọmọ lọ́mọ alálùbáràkà lọ́jà ọlọ́ni wàyídà bùṣọ̀rọ̀ àhàdùhùn bẹ̀lẹ́ ọ̀nsá ظل وجهه مسودا wa huwa kadhib ọlọ́ọ̀ni tí wọ́n bá wọn fẹ́ nìkan nínú wọn nírò wípé ìyàwó yín mà bí mà yóò pẹ̀lú ọmọ wo tábà lọ́mọbìnrin à èyí tẹ̀ ń kọ́ lọ́n bí màbìnrin lò tábà wà níyàwó yín bí mà ẹkú ewu ó ní kí ló bí wọn lọ́mọbìnrin ọlọ́ọ̀ni yóò wá fajúro ojú rẹ̀ wá dúdú birikiti tó so tí ó tí ó tí ó tí ó tí ó tí ó sunu dúdúdú tí ó tijú mọ́ gbárí nítorí ìbànújẹ́ owó kẹfì ọlọ́ni ọmọ ìbànújẹ́ ó dákẹ́ lọ gbárí fún ìbànújẹ́ ah! obìnrin yìí disappoint <laughs> disappoint rẹ ok wọn ló disappoint ara rẹ ọba kọ nọ́mbà àkọ́kọ́ nígbà tí ò ń gbìyànjú pé kó lóyún ọkọ náà bá kọ́ pin ni o tó torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ má tara ẹ jẹ bí àwọn China ṣe máa ṣe o àwọn China ní tí wọ́n ní system burúkú kan pé ẹnìkan ọkọ àtìyàwó kan wọn gbọ́dọ̀ bí jọmọ kan lọ wọ́n ti ń lò látọdún tó pẹ́ wọ́n ní torí kó àwọn ti pọ̀ jù àwọn aláìlórí lọ kọ ọmọ pé pípọ̀ ń gan arìsìkì tani china ọjà lógun ní ìsìláyé gbogbo kálukú lọgbà pé kìnnì kan jẹ tìǹkù kò síbi tí wọn fi amẹríkà kan ọgbà gbogbo owó orí burúkú tí wọn kọlé gbogbo ọjà china ní ìsìngbò suwọn ni china wa làwọn ti pọ̀ jù ìlọ́fà ló fi jẹ́ pé tábà fi india ó lé wọn mú yóò tún fi wọn ò ẹnìkan láti bímọ tó pé káfíìrì pọ̀ bọ̀tí bẹ́ẹ̀ ni mùsùlùmí pọ̀ jù sí láyé ní India akramakumullah àwọn China kí làwọn máa ṣe màtó jẹ́ pọ́pọ̀ kan ìyàwó kan ọmọ kan náà wọ́n gbọ́dọ̀ bí wọ́n gbọ́dọ̀ lọ́mọ méjì tọ́ tẹ́bàtí wàá bí màkà wọn wọ́n á lè lọ sí sọ́ọ̀lù rahim wípé àpò bíyàn tó wà nù yìí wọ́n yọ pátápátá so that àwọn lè máa bára àwọn lò kò ní síbẹ̀rù pé nǹkan kan tún ṣẹlẹ̀ má torí pé ìjọba ò gbọ́dọ̀ gbọ́pọ̀ ẹbí máa méjì. ẹ wá wo tó máa bí yín léèrè ibi tá rèé àjálù nínú ibi tí tí máa ṣẹlẹ̀ pọ̀ jù láyé China jọ kànú rẹ̀ nítorí pé China lójijì ẹ lè gbọ́ pé ilẹ̀ ń mì tílẹ̀ bá sì mì àwọn èèyàn ti kú lọ bí rẹ̀ rẹ̀ ní China nìsín ẹ lè gbọ́ wípé ilẹ̀ ya àmà àmà ya látara lẹ̀ ó bu àwọn èèyàn mọ́lẹ̀ nù àwọn ilé wọn torí àwọn ilé mẹ̀kúnnù náà kún bẹ́ẹ̀ bí àwọn ilé Nàìjíríà yìí yàtọ̀ sáwọn ilé gíga gíga tó ń kọ́ níbomi àkàràmọ̀kọ́mọ̀wá pẹ̀lú gbogbo àwọn àdáwò yẹn àwọn ọmọ wọn rán àwọn ọmọ lọ sùkúù nbì kan lọ́dún kan ilẹ̀ wa mìíràn àti lẹ́mí majority gbogbo ọmọ kú kí lẹ́rù kó àwọn òbí wọn ṣe òbí tó ti yọ àpò òbí dànù látàrí sísẹ́mù òfò ẹ ẹ ok kápá àwọn méjèèjì ní nǹkan ṣe ta ló ṣe jù pápá tọkọ ọba ti gbó dànù ta ní nǹkan ṣe jù àyà yọ gbọ́n dànù lórí àwọn kúkú tó fẹ́ yàwó méjì lẹ́yìn náà gan òfin sọmọ ló bí fóun mọ́ àbùrọ̀mọ́ afẹnìkan lè máa gàrí ẹ̀. Ah, ti China mọ wá ṣe ni pé táwa náà kò gbọdọ̀ tán ra wa jẹ́ bí wọn tí àwọn ọba ti lóyún tà lóyún wọn á lọ ṣe scanning tó bá ṣe scanning yẹn tó bá rí i pé obìnrin ni ọkùnrin làwọn sì fẹ́ wọn terminate ẹ̀ tó bá rí i pé obìnrin ni àbọ̀kùnrin ni obìnrin làwọn sì fẹ́ káwọn fẹ́ bí láyé wọn terminate ẹ̀ tó China wá lè lóyún tó ẹ̀mẹ̀wàá tí wọ́n bá wá wò nínú scanning sáré pé ru èyí tá ń fẹ́ ni ìgbà náà wọ́n tó filẹ̀ wọ́n mọ̀ á pa àwọn ọmọ pàkópa wa ní sáńsẹ̀ ní China nù. tàwa náà gbọ́dọ̀ wá jẹ́ pé àkàkàsọ fóun tàwa náà wá fi síwájú ìyàwó lóyún ẹ̀wá ni wọ́n lọ ṣe scanning wọ́n bá yín wò sọ́kùnrin ni àbóbìn tẹ́lẹ̀ bá ti rí pọ́kùnrin ni àjẹpẹ́tọ̀ ọ̀kárì tẹ́lẹ̀ bá rí pọ́bìnrin ni ẹ̀tàmínẹ́tẹ̀ẹ́ ẹ tún gbìyànjú omi títí tí ó fi já síbẹ̀ sí ń fẹ́ ẹ lè má dán lọ́wọ́ bá wò ọlọ́run ló máa ń dán ẹrú wò yàtọ̀ sílẹ̀ yẹn ṣé scanning machine yẹn tó ṣe gbára lé ni kò ṣe gbára lé irọ́ lásán ni irọ́ gbó ẹni tí ò dára rẹ̀ mà tó dára yìí mà ẹni tí ò ríran ríra rẹ̀ tó ríran rárá yìí nítorí pé scanning machine tẹ́ rí yẹn lábẹ́ òfin ṣẹ̀ríyà wọ́n máa ń gbé sábẹ́ àbá ni àbá tó ṣe pé ó lè jẹ́ òótọ́ ó lè jẹ́ ẹ̀rọ tó torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀rọ yẹn lè sọ pé akọlọmọ ọmọ jábọ̀ wọ́n sì ti kọ̀wé rẹ̀ fún pé bébí bọ́ọ̀ ni àbá torí wọ́n ti ní ká máa rí x kan àbí wọ́n rí kinní kankan wọ́n gbọ́ fún ẹni àbóbin àbá wọ́n bá bí obìn àyè máa ní bẹ́ńkọ́ọ̀tù báyìí lórí ẹni tí ń wo skani ó ti kọ́ fún wọn kọ́kọ́ wọn obì wọn bá bí obìnrin ṣé èsì kí wọ́n pààrọ̀ ọmọ báwọn lẹ́yìn náà wúrọ́ àìmọye ọmọ sápè lọkùnrin tó dobìnrin àìmọye sápè lóbìnrin tó dọkùn àìmọye ẹni tó ń sọ pé ọmọ kan ló lóyún ọmọ méjì jáde àìmọye sápè méjì tọkàn jáde tán tún pè wọn lẹ́jọ́ pé táǹtì máa gbé wọ́n ti lóyún ọmọ tí wọ́n rí tí wọ́n pọ̀pọ̀ lọ́ni nígbà tí wọ́n lọ sí ẹlẹ́sìkàní wọ́n wá ní kó tàmínétì ẹ̀ àwọn abẹ́sì Islam ní kó wọ́n má tàmínétì ẹ̀ wọ́n gbọ́dọ̀ dìpẹ́ǹdì lórí rubbish nonsense wọ́n sá máa bẹ̀ lọ àfà ọmọ tó gbádùn wọn bì tó ń torí délé ká máa wá dìpẹ́ǹdì lórí ẹ̀rọ kan ká fi máa báyé jẹ́ káfí máa pa àwọn ọmọ ọlọ́mọ wà ìdẹ́l maw'udatu su'ilat bi ayyi dhanbin qutilat ẹran ti dọ́tọ́ lọ́wọ́ bí léèrè nípa àwọn ọmọ yín tẹ̀ ń pa láàyè ẹ̀ṣẹ̀ wo wọ́n tẹ̀sẹ̀ fi ń pa wọn. gbogbo ọmọ ọlọ́run ló máa ń fún yàn kò sẹ́ni tó lè fún yàn lọ́kàkàn torí ẹ̀ ńgbà tó lọ́n ròyìn bàbá ńlá wa tìyá ńlá wa wọ́n ti ń wá ọmọ ti pẹ́ wọn rọ́ọ̀mà bí níbẹ̀rẹ̀ tí ìyá ńlá wa bá ti lóyún ṣètọ́nì ọ̀wà ṣètọ́nì ọ̀hún sọ pé tẹ́ ẹ bá fi ẹ̀pọ̀ ọmọ yẹn ní àbùdù òhun yẹn ni pé ẹ fi ṣe ẹrú fóun tí ádámù bá ti wá gbọ́ àti ìyá ńlá wa pé orí rẹ̀ ti dàrú àbùdù láàbí àbùdù ṣètọ́nì àwọn ò sọ ọmọ alábùdù ṣètọ́nì o tí wọ́n bá bí ọmọ bàbá ti kú àdáwò tẹ́lẹ̀ pé tó bá káyè sí ni èèyàn mọ̀ pé ẹ jẹ́ já àbí òye ẹni tí ò ní jẹ́ ká jẹ yó akọ́tí ẹ̀ mọ́kà ni ọ̀sẹ̀lẹ̀ lẹ́ẹ̀kìnní ọ̀sẹ̀lẹ̀ lẹ́ẹ̀kejì ọ̀sẹ̀lẹ̀ lẹ́ẹ̀kẹta ìyá ńlá wa tún wá lóyún ẹ̀kẹ́ ṣètọ́ ni wá wá ó ní ẹ gbọ́dọ̀ sọ ọmọ yìí ní Abdul Harithi aliharifu kọlẹkọlẹ ńlọrúkọ tí ṣètọ́ọ̀nì ń jẹ́ nígbà tó wà láàrin àwọn màláìka ó ní àfikún sọ ní ẹrú òun abdulharif ní wọn bá bì tẹ bá wá lẹ́ẹ̀ni sọ kì í ṣe pọ́ ọmọ yóò kú lásán o ìyá yìí náà tún kú torí láti inú oyún lòun ó ti mú lòun ó ti sọ ìwó lórí yóò wúrú wo ẹ̀ kiri tí wo bá wá gùn dáadáa ìwò yìí náà wá ya ìyá yìí nǹkan tí wo yọ jáde láti kùn rẹ̀ tí yóò kù tọ́mọ náà kù ẹ̀rù wa bá dáhùn ẹ̀rù ba Hawa o ẹ dá pé wèrè lọ́kọ̀ ìyàwó kó ní sáré ní táàsì sí ibi ẹnu kákan sọ́dọ̀ Abdulharisi ni àwa mọ̀ ká Abdullahi lọ́mọ tiwa àfa bá ti sọ̀mọ́ ní Abdulharisi ni ọlọ́ni fẹlẹ́ máa ẹ ja'ala lahu shuraka'a fima atahum nígbà tó lọ́n fún wọn lọ́mọ tó dà tí mo fẹ́ lò ní obìnrin ni o ọlọ́run á pè lọ́mọ tó dà torí ẹ̀ gbogbo ọmọ lọ́dà àjẹmọ́ àtọkùnrin àti obìnrin lódodo tá a bá wò ní gbèsè ayé wa wọn rí i pé wọn fi ìyà àwọn obìnrin bàjẹ́ wọn a máa fún àwọn obìnrin lẹ́tọ̀ọ́ wọn rárá kódà nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀làjú wọ́n ka obìnrin fún ẹni tí èsì èèyàn tí ò lẹ́tọ̀ọ́ sí ẹ̀tọ́ tí wọ́n máa fọ́ mi yàn Islam ló fún àwọn obìnrin lẹ́tọ̀ọ́ wọn pé ó wá yẹ ká rí nínú wà wá ká rí nínú ṣe wá. Ànábì sallallahu alaihi wasallam ó ní tó bá jẹjẹ ọmọ méjì lọlọmọba fún lọmọbìnrin ẹ wá ń tọ́jú wọn dáadáa ẹ ń wò wọn dáadáa ẹ fìyà jẹ wọn ẹ fara ni wọn títí tọ́lọ̀ wọn bá fi ní kẹ́ túkálá làáfíà bóyá kú lọ́ọ́ pa yín àbẹ́ ti ẹ̀ràn wọn lọ lé ọkọ ẹ ti torí àwọn méjèèjì wà lùjẹ́nu. àwọn sọ̀hábà ni à ń wo pété abájẹ́ ẹ̀ tún sọ pé tó bá jọ́ ọmọbìnrin kan kọ́ ànábì ọba tún sọ pé wà lùjẹ́nu. torí ẹ̀ kí wọn alábẹ́ máa kórìíra ẹ̀gbọ́n ọlọ́run ọba jù. gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún lọ́mọ kó mójútó ọmọ rẹ̀ gbogbo ẹni tó lọ́wọ́ bá bá bùn lọ́mọ kó mójútó ọmọ rẹ̀. obìnrin ni Maryam aleyha salam obìnrin ni Hawa aleyha salam obìnrin onátò ni Khadija radiyallahu anha obìnrin ni Aisha radiyallahu anha obìnrin ni Fatima ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam radiyallahu anha. àwọn obìnrin làwọn ìyá wa ọkùnrin kọ́ ló bí wa fáwọn bàbá wa kí wọn la fẹ́ máa kórìíra obìnrin sí tí wàá kàn ládùá àdùá àdùá pé tọ́lọ́mọ bá fún wa lọ́mọ kó fún wa lọ́mọ alálùbáràkà àwọn ọmọ wa náà gbogbo ìgbà táwọn náà bá ń bẹ kọ́lọ́n tí kò máa bẹ pẹ̀lú dáadáa ọlọ́run ọba kọ́ máa fi ìyà jẹ wọn kọ́lọ́run ọba kọ́ jẹ́ kí ìgbésí ayé wọn kọ́ da kọ́ọ̀rùn kálukú kó sì tòrò so sí nǹkan tí àdúrà ṣèjì gbogbo ntọ́lọ́ máa ti kọ̀ pé ọjà di lára rẹ̀ ó lè yí padà wọn ò bí ọ̀dà tó yí padà bẹ́ẹ̀ àti rí kóbìnrin ni ẹ sọ́dọ̀ ọkùnrin níbo ń bẹ̀ níbo ń bẹ̀ gbogbo tẹkinọ́lọ́jì ojútì ojútì gbogbo rubbish nonsense náà ń ṣe lá under technology ẹ̀yìn ìgbà tó mìíràn bá jáde tán lẹ́nìkan mọ̀ á wò pé obìnrin tó ń jẹ́ ó inferiorize òun òun fẹ́ dọkùnrin báwọn òyìnbó aláìníṣẹ́ wọn yẹn aláìlórí lọ yóò wá lọ paasi sọ́jírì láì jẹ́ pé nǹkan ń ṣọ́ wọ́n máa wá wọ́n gbin ọmọ obìnrin sí láyà wọ́n fa abẹ́ ọkùnrin kúrò ní wọ́n fa abẹ́ obìnrin kúrò ní di rẹ̀ ok èyí tó bá fẹ́ dobinu wọ́n gbin ọmọ obìnrin sí láyà. wọ́n yọ abẹ ọkùnrin wọ́n wọ́n wọ́n sì abẹ́ obìnrin sí ń dì ẹ dákun torí tọ́lọ́ ìyẹn wá di bèbí. wọ́n ní ẹ òmù obìnrin ẹbí làwọn ti máa transplant. ìgbà hawla wala irú àwọn àdánwò burúkú tí ayé ayé torí ló ti jẹ́ pé tí bàbá rẹ̀ bá lọ kú wọ́n bí lóbìnrin ó ti dọ́kùn wọ́n bí lọ́kùnrin ó ti dóbìn wọ́n á ní ká wá pín ogún ṣé ntọ́jà láàfin pin ni àbí ntọ́jẹ́ tẹ́lẹ̀ ntọ́jẹ́ tẹ́lẹ̀ làwọn ò fi pin gbogbo àdàmọ̀dé èèyàn yí àwọ̀ ọ̀ma ọwọ́ amẹ́tẹ́láṣí ọ̀fẹ́ tó ṣé ntọ́jẹ́ tẹ́lẹ̀ láàfin fún ni àbí ntọ́dà ní ẹ kíyèsára o obìnrin wọn bí ó ti dọ́pin ọ̀gbọ́dọ̀ wá sí àárín àwọn ọkùnrin o mo rò pé yé torí kò ní í tán lára rẹ ọmọ tún fara ju wa tó ń di eléyìí bákan náà ọkùnrin wọn fi tẹ́lẹ̀ wà ní o wọ́n nírú àwọn ọ̀daràn àárín méjì lẹ́gbẹ̀ẹ́ wọn sí pẹ̀lú ọkùnrin pẹ̀lú obìnrin àárín méjì lẹ́gbẹ̀ẹ́ wọn sí pé èèyàn mi làwọn eléyìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ tọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní tọ́málẹ́ nìkan nu wọn bí obìnrin inú rẹ̀ ọ́ bàjẹ́ yatawara minal qawmi min su'i ma bushira bih yóò máa gbára pamọ́ sáwọn èèyàn òní yọjú sáwọn èèyàn má òní fẹ́kẹ́ nìkan rò má torí wọ́n bá a sọ pé ìyàwó rẹ̀ bí mábìnrin torí nǹkan bú tí wọ́n fún un rò pé ìyàwó rẹ̀ bí obìnrin ní nǹkan bú subhanallah ayomsekohu alehuni amyadosohu fetura yóò mọ wá ronú pé tí kò wọ́n máa pa kó wọ́n máa tọ́jú rẹ̀ náà ní kó wọn máa kàn lábùkù kó sáà máa bẹ láyé kó wọn máa pa torí pé wọn ò ní tọ́jú rẹ̀ wọn ò ní ṣètọ́ fún yóò ti máa bẹ láyé náà ni bóun bá lọ kò ní jogún òun pé kó wọn ó dì í mú bá wọn kó máa kà àbùkù rẹ̀ só àmì yadusuhu fi turab àbí kó wọn kó wọn kúkú lọ rí mẹ́pẹ̀ láyé pé kó wọn mú lọ kó wọn máa tọ́jú rẹ̀ àbí kó wọn rí mọ́lẹ̀ láyé subhanallah ọmọkùnrin náà kà fún ẹ̀yin náà máa ń rí àwọn bàbá olójú dúdú tọmọkùnrin bá ń bọ̀ wọ́n máa sàánù wípé a ah, àkàjẹ́ ọmọ àjànàkú bá bẹ̀ ìyá máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan wọ́n ti ní ọmọ tí ọba yàtà mọ́ láti kékeré ní ti mú samsam àbá àmọ́ àwọn ọmọbìnrin kẹ́ni ní dọ́ọ̀la ọdẹ lọ wá bí jókòó tó tó ṣe rádaràdà káyé yóò ti máa frustrate ọmọbìnrin àmọ́ ọmọkùnrin oní ọmọ agbóra rẹ̀ oní ọmọ ṣẹlẹ àgbẹ àròlé ọ̀kan ṣoṣo àjànàkú níta ni sí mikini irú wọn wá ya dídìrín tẹpẹ kálẹ̀ bàbá ẹ ti bọ ọ jẹ wọn ti jí òsín dín òní yọ ọmọ gidi kọlọmọ sáwọn ọmọ tiwa bẹ́ẹ̀ tontori ẹ mójútó àwọn ọmọ yín kò bá jọkùn kò bá jóbi má ṣe ọmọ kan ní má ti pè kẹkẹsì kan ní kẹyìn kan láàyò kẹyìn kan pọ̀sì ìyẹn yẹ alábòsí nìyẹn. akramakumullah ọlọ́ni wọ́n máa wò pé síta àwọn lọ rí mamá lẹ̀ láàyè wa idhal maw'udatu su'ilat torí irú wọn náà lọ́lọ́wọ́n bá sọ pé àbí àwọn ọmọ tí wọ́n rí mamá láàyè níjọ́ ọ̀gbẹ́ni dàlùkìyà màbí ayé dánbẹ́ ń kóòtù láti pẹ́sẹ̀ wo lọ́sẹ̀ tí wọ́n fi pa ẹ wo ẹni tó rì mọ́lẹ̀ láàyè lọ́yẹ fún abi ọlọ́run á gbá darí ìbéèrè sọ́dọ̀ ọmọ ọlọ́run ni ẹ bá ń bí wọn ọmọ òun ni ọmọ òun ni ìwọ ọlọ́run ẹ bá ń bí wọn ìmọ̀ tí mo ṣe báwo lójú kó ń gbà kí ni mo ṣe fún wọn ààyè wọn rì mí mọ́lẹ̀ subhanallah. ala sa'a ma yahkumun ọlọ́run ah, ìpín kó pín ìnìpín tí wọ́n ń pín níjẹ́yìn ọ̀fẹ́ tí wọ́n kàn sọ fún ọ pé ìyàwó rẹ bí tó ń tìtorí rẹ sáká ẹ̀ wọ́n á sọ pọ́lọ̀ ń bì á ọ̀dájú pé ìgbádùn ìpínlẹ̀ ìpín ẹ̀ ń fi tí ọ̀dà ẹ̀ ń fi lọ́lọ́n. كيف ننسي صنبو منك وإذا بشر أحدكم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم tí wọ́n bá fọ́kànnù wọn ní rògbèrú tí wọ́n fi ń sàpèjúwe ń bí tí wọ́n níyàwó bí ojú ó dúdú ni yẹn fajúro tó díjú má gbárí. torí àwọn ọlọ́ni lilladhina la yu'minuna bil akhirati mathalu as-saw àwọn ẹni tí ò gba ìgbéǹde àlùkìyàmọ̀ gbọ́ àpèjúwe burúkú kìí ṣe tọlọ́n ẹ má pòwe kòwe mọ́ lọ́n ẹ má fi ntí ò sí ẹ má fi lọ lọ́n ẹ má fi bàjẹ́ ẹ má fi tì sọ́dọ̀ lọ́n torí pé ọlọ́run ọba walillahil mathalul a'la tọlọ́run ọba làpèjúwe tó ga jù tọlọ́run ọba làpèjúwe tó ga jù bí àpèjúwe nìyí tẹ bá fẹ́ sàkàwé ọ̀rọ̀ ẹ wá sọ pé tó ṣeéṣe kí bàbá ó bímọ kí bàbá ó tọ́jú ọmọ kí bàbá ó jìyà lórí ọmọ ó wá di kọ́ máa dàgbà nígbà tó máa dàgbà tó náà ní tó lè fi sàánú òbí kó wá lọ fi bàbá mi ṣe bàbá àní walillahi al-matalul a'la tọ́lọ́n làpèjúwe jù ṣé láàrin ọmọ èèyàn ṣé eléyìí dáa kọ́ ṣẹlẹ̀ ajẹ́ pé àpèjúwe tọ́lọ́n ga jù bẹ́ẹ̀ lọ ọlọ́run tó wá dá wa tó mú wa máa bẹ tó ṣoore tó sọlá fún wa tó wá tọ́ka wa pa wa gbẹ́tọ̀rẹ́ alọ́gbé fẹ́ lómi àgbọ̀dọ̀ lọ gbé fẹ́ lómi. wa huwa al-azizul hakim ọlọ́run ọba yìí ẹni ọba tó ga ọ ńlọba tó ga tí nǹkan kan ga tó ńlọba tó ṣe pé ní agbára tó ju gbogbo agbára lọ alhakim ọlọba tó gbọ́n ní ọgbọ́n tó dópin torí ẹ ẹ gbọ́dọ̀ fi ọmọ tì sọ́dọ̀ Ọlọ́run ẹ gbọ́dọ̀ kọ lọrun ọba bímọ torí pé lamiyalẹdu alamiolẹdu kò bímọ ẹnìkan ò bí nínú ìròyìn Ọlọ́run ọba nìyẹn ọpọlọ yín lè má gbé ọpọlọ yín lè má gbà pípọ́ lọ́run òbí mọ ẹnìkan òbí nítorí pé èèyàn la wá tá a máa ń ronú ní lẹ́vù jíjẹ́ èèyàn ọpọlọ wa lè má gbé nísìnyí àwọn àmọ̀ pé àjábọ́ láti sàmà àmọ̀ pé bàbá wa ni wọ́n bí wa bàbá wa ọ̀jábọ́ láti sàmà bàbá bàbá wa ló bí bàbá wa bàbá bàbá wa náà jábọ́ láti sánmà bàbá bàbá bàbá bàbá wa ló bí òun náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a máa ń ronú ronú tọmọ èèyàn á máa kó tó ọlọ́run náà gan fúnra rẹ̀ bó lọ jẹ ẹnu ọgbà má bó ẹ bó lọ jẹ ta ni ẹ bó lọ náà tọ̀dọ̀ ta lọ́tọ̀ wa. èèyàn ń ronú ní lẹ́gùn tọ̀mù èèyàn torí pé ọlọ́run ọba laysa kamithlihi shay'un kò sí nǹkan kan tó dàbí rẹ̀ ní ìrònú ọmọ ẹ rí i pé àwọn ọba ọ̀rọ̀ onítìtọ́rọ̀ nítọ́bù òfin mú yín tó bá ti rí pẹ́ ń gbóhùn lẹ́nu oníkó ọ̀fẹ́ túlù máa ń lórí ọ̀fẹ́ fọ́ọ̀lù máa ń lórí táwọn ọba máa sábà sọ nítorí pé túlù bá ti fọ́ lọ́ba bọ́ bá nì torí túlù bá ti fọ́ ọba ọ̀jẹ́ kí ni má ọba ọ̀jọba má torí ẹ̀ tẹ́ bá wà rò ní lẹ́bù ọ̀mì ọlọ́run bá ti ń bẹ káàná lọ́hùn wàhálà ṣẹ́yà máa ọlọ́run ti ń bẹ tí ò sí nǹkan kan pẹ̀lú ẹ̀ sọlọ náà wà ní nígbà náà ọlọ́run ti ń bẹ láì sí nǹkan kan sọlọ ní nígbà náà ẹ dáhùn sọlọ ńlọlọ́n ṣáájú kó tó dá gbogbo nǹkan àbí ìsọlọ ṣé gbogbo òròyìn ọlọ́run ni òròyìn ọlọ́run ṣáájú kó tó dá gbogbo nǹkan àbọ̀tẹ̀sẹ̀ láwọn àròyìn míì ni nítorí dídá tó dá wa. ìyẹn ni pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà lọ́lọ́run tó dá gbogbo nǹkan òun náà ládẹ́dà ṣáájú kó tó dá gbogbo ẹ̀dá òun náà lámúni máa ṣẹ̀mí ṣáájú kó tó mẹ́nìkan máa ṣẹ̀mí òun lọ́ba apani ṣáájú tó pẹ̀dá kan òun lọ́ba tí ì lani tó lẹ̀dá kan ọlọ́run ọba ọ̀tara àwọn tó ní ìròyìn kan tí ò ti ní tẹ́lẹ̀ ṣáájú kó tó dà nítorí pé ọlọ́run ọba ni alhayu alqayyum ọba abẹ̀mí ọba tó dá dúró tí ò bùkátà kankan àmọ́ tí gbogbo nǹkan bùkátà torí ẹ̀ ìlú ti jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń gbà tí ò sẹ́dá kankan pẹ̀lú ẹ̀ sẹ́wọ̀n pé tí ọba bá wà ní ìdíjìlú bá dàrú tí gbogbo èèyàn fèlú lẹ̀ sínú ọba àwọn dùn kò ní dùn òun náà lè lọ ó lè lọ pokùn so àbí tó bá jẹ́ yorùbá yorùbá lẹ́fù ó lè pọ̀ sí gba ayé gba ayé kó wọn kú ọjà ibi tó sì gbọ́ ọ̀rọ̀ akramakumullah ẹ̀rí pé sẹ́yìn bá ń rò ní ìròrí ọmọ èèyàn ẹni títọ́ ńgbà tí wàá sẹ́nì kankan láyé ẹ́ bóòlù ti wá rí ọlọ́ọ̀mà ni ọba tí ò bùkátà ẹnìkan tí gbogbo nǹkan bùkátà rẹ̀ nígbà tó lọ́n bá pa gbogbo nǹkan run tẹ́ńjọ́ gbẹ̀ndà òkèèyàn tí ò sí nǹkan kan máa fọ́ lọ́n ọlọ́run ọba máa béèrè limanil mulkul yawm nínú hadith ọlọ́run wí lẹ́ẹ̀mẹ́ta ta lẹni tó níjọba lónìí náà pípa yóò tó parẹ́ gbogbo àwọn ọba náà mọ̀ pé àwọn làwọn ń ṣe kíní kan land kíní kan land kíní kan land láǹdì náà ti láǹdì báyìí nígbà tẹ́nìkan kan ọba dáhùn ta ló níjọba lónìí ọlọ́run tó dáhùn lillahil wahidil qahhar ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni ọba tó borí gbogbo ẹ̀dá tó dá rí ẹ̀jẹ̀ máa ẹ jẹ́ ká tún tọ̀hídì wá kò sí nǹkan kan tọ́tọ́ka sípò ọgbọ́n àti pé onílàákàyè bí kọjá tí ń sin lọ́n lónìí gbogbo ẹni tí ò sin lónìí kan tọ́da lóru papọ̀ má sápà eléyìí gangan lè rí ńlá tí ń tọ́ka sí fún ọgọ́ òponú nítorí pé ìdí àgbò àti píponú rẹ̀ náà ní pé ní tí ó mọ wọn ná tó ní jáde ńbẹ láéláé lọ ra gbálí ó sì ń wò pa ọgbọ́n torí ẹ̀ ló ti jẹ́ pé a máa rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní ọ̀pọ̀lọpọ̀ àyà làwọn olùmọ̀ sọ pé àní gbogbo àlùkùránì gan tọ̀wé ìdí ní ọ̀pọ̀lọpọ̀ àyà náà máa pàkíyèsí wa ẹ̀sìn náà lónìí ẹ̀sìn náà lónìí ẹ̀sìn náà lónìí tí wọ́n bá sì jí wọ́n lójú oorun ó kó ronú kí ni kókó ń dáná bì wa kókó ń tó mú wa ó náà ní kẹ́ máa náà lónìí kan kí ni kókó ń dáná kọ́ ẹ má tẹ̀ bọ́ tó bẹ́ẹ̀ ó wá jẹ́ pé láwùjọ ìṣẹ́bọ́sọ́lọ̀ làwọn gbé wọ̀ ọ́ wọ́n ti ṣìnà wọ́n ti ṣìnà wọ́n ti ṣiṣẹ́ nítorí pé ntọ́lọ̀ ń kórìíra jù pátápátá gbà òun náà ní nǹkan táwọn yàn láàyò bẹ́ẹ̀ làwùjọ Yorùbá rí o wọ́n fẹ́ràn ìṣẹ́bọ tọ́lọ̀ ń bàjẹ́ wọ́n fẹ́ràn ká máa bọ́lọ̀ ń worogún bàjẹ́ ọwọ́ pọ́nlù kẹtùlù kànú láwọn ilẹ̀ Yorùbá yìí ìṣẹ́bọ tọ́lọ̀ kò sílùú tí ọ̀fẹ́ sí ilẹ̀ Yorùbá yìí àmọ́ pọ́nlù kàjú ìlú kànú torí ẹni lómi wọ́n lè sọ fún yín pé iye iye òòsà báyìí lọ́wọ́ àbí gbogbo òòsà kọ̀ọ̀kan wọ́n ti kọ̀ǹsídà àwọn kọ́lọ̀ ń tàwọn ni a'udhu billahi minash shaitani rajim islam lọ́pọ̀lọpọ̀ ọ̀lú wọ́n kà fún ẹ̀sìn àjòjì wọ́n lẹ́sìn àjòjì ni ó dà débi pé ẹnìkan àmọ́ tó ṣe bó mu káínkáín ni lọ́wọ́ sọ pé Odùduwà ló yẹ káwọn gbogbo Yorùbá máa pánlé olóyè kó máa tẹ̀lé lánàá rẹ̀ kìí sàn nàbì Muhammad sallallahu alaihi wasallam kìí sì sàn àtàn láwọn tẹ̀lé Jésù torí pé tiwantiwa mi fún olè bá wọnà tààrà bẹ́ẹ̀ náà lẹ́rìí ọba àlù kan bí ọ̀ní ọ̀fífẹ́ ló pera rẹ̀ ní tó náà ń sọsọkúsọ láàrin kan torí sábà ti jóye ń dán ọ̀pọ̀lọpọ̀ yìí máa ń di ọ̀sọ́ máa tí wọ́n fẹnu warọ́ lọ sí di Islam bí bá tiẹ̀ wá lọ sí ti àwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù sẹ́wọ̀n púpọ̀ gbó irú ròǹbòrò wọ́n á bẹ̀rẹ̀ sí wá lọ sí ti islam kẹ́ àwọn làwọn pilẹ̀ kí ni kí ló pilẹ̀ ọ̀sẹ̀ bọ́lá sí àbọ̀ mọ́ ti ń jẹ́ islam à wọ́n yìí sọ̀sọ́kùsọ̀ ń pa islam tó ń tẹ́gun bá dán wò yóò dé èèyàn torí di eléyìí ayé fi islam ṣeré ọlọ́run bá pè wá lọ sí ti ká lónìí kan àgbọ̀dọ̀ sorogún sọ́lọ́run táwọn ọ̀sẹ̀bọ bá ń ṣẹbọ tí wọ́n bá ń bọ́ lọ́wọ́ bá fi nǹkan kan sorogún nínú ẹ̀sìn ọ̀yà wa lẹ́nu bí ìtẹ̀yìn tẹ pera yín mùsùlùmí tó wá jẹ́ pé Islam rọ lọ́pọ̀lọpọ̀ ń ṣe o tún mẹ́bọ mẹ́sìn irú ẹ̀kọ́ bàjẹ́ láwùjọ Yorùbá wa yìí ó tún lè pera rẹ̀ láti wájú ẹ̀sìn ọ̀sẹ̀bọ burúkú ẹni tó ṣe pé nídìí iṣẹ́ awo ọ̀gá mi yóò tún wá wá mọ́sálásí yóò tún máa pera rẹ̀ nílé máàmù táà irú rẹ̀ náà lè dúró ipò nǹkan ṣe solatul janaza tó kù la òkú gan máa wò pé sẹ́ẹ̀ rí mùsùlùmí ni tó fi dọ́dà ràn yín ló dúró wájú. wala hawla wala quwwata illa billah akramakumullah ẹni tó bá ń kó ṣe islam kó mójútó ẹni tó bá ń pè nǹkan mí ló ń ṣe ó dé kó yí àwọn èèyàn ẹ̀tàn jẹ́ òsibí tí ó gbé ọ lọ àfi náà jahannam ẹlòmíì kú nílùú mi lè máàmù ni wọ́n mà sí lè máàmù ni wọ́n mà sí nílùú yẹn tẹ́sí máa gbé lọ́dọ̀ àwọn Yorùbá yìí tẹ́ máa fi fi yẹn ti lè má mú jùmọ̀ kò ní máa wá mẹ́sàlásí fún sọ̀lá tù mí yọ máa wò pé yóò lo okùn tí ń bẹ léjì kan okùn rọ yóò lo rẹ̀ ó wá ní sinú ọ̀ máa fi yàrá tó bá dijọ́ jimá wọn àlùkẹ́bọ̀ wa kọlu àlùkẹ́bà láwa ni wọn mọ wọn kan sẹ́mà wọn á gbé pọ̀pọ̀ kan àbí òye wọn ni máa mú jámíù nù so wọ́n wọ́n ti amúláìsì ẹ̀ àbá ọwọ́ akú kò tó jọ kò tó sùn kò tẹ̀ tọ́sẹ̀ àwọn kan bá dé wọ́n kó aṣọ funfun funfun òfò tí wọ́n máa wọ̀ wọ́n kó wọ̀ wọ́n sọ pé àwọn wa mú nǹkan kan àwọn nínú ilé nínú ilé wọ́n sì sùn sùn ẹ wá mú nǹkan kan nulẹ̀ kí ni àwọn olórí ibú gbàgbé tó fi jẹ́ pé lè lè má mú wọn ti wọn ni àkó yé yín ni ọmọ ẹgbẹ́ àwọn ni bàbá yín à odidi imam mamu jamiu wàláhì àdáwò bàbá tí ń fún wa rún ìwà náà yanu kò lè panu ní wẹ à àdáwò máa ń bẹ nílẹ̀ yorùbá yìí kéésì ọ̀rọ̀ pé kọsẹlẹ bá lẹni tó ṣẹlẹ̀ sí kẹta tó mú kọ rẹ ó ní wàláhì àwọn ọmọ ò lè dá wọn dúró tí wọn fi gé orí ẹ wọ́n wá tí wọ́n á fún wọn ní reference fífi tẹ́ ẹ bá wọlé dáadáa ẹ rí agbárí èèyàn míì náà tí bàbá ti náà máa ti fi fọkọ mu lójú ayé ó ní wọ́n ti lo tó ti lé ló tẹnìkan tí wọn ò ní lo tiẹ̀ bí wọ́n nígbà tá a bá fi wín kà láàfin sán ẹwà dánwò ẹwà dánwò ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn bá àwọn babaláwo ló kúnnú àwọn tẹ́ ń pè mùsùlùmí ṣé ìsìláàmù tọrọ fún wa rán nàbí nu tẹ ẹ gbọn kí gbogbo clear kámọ yejú ẹni tí bá ṣe kámọ àwọn ọ̀daràn ẹni tó bá wọn pẹ́ sìn tọ́lọ́ fi máa nàbí ló máa ṣe it is very clear kó de rẹ ti mọ náà nínú rẹ ọmọ ò ní ní nǹkan kan kọkọ kó má tó ń tó ń ṣe gbogbo ẹrẹ òfò gbogbo kìnnìkan ìkódẹ gbogbo kìnnìkan òdè má òdè mára wọn sọ pé tó o bá sọra mo lè sọ ọdọ pọlọ ẹ lè má mú nánu ká má mú ọ sọ ọdọ pọlọ àbí babaláwo iná lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ aláìlórí lọ́wọ́ náà ọmọ wa lọ kọ́ ọmọ tó yẹ kọ́kọ́ kí ó kọ́ máa kí ó oná ọmọ owó ògùn ká. ìdí nu tí máa kí tó fi dànù lọ́wọ́ àwọn Yorùbá wọn ò máa kí òyìn ògùn ni wọ́n wá ká. A'udhu billahi minash shaitanir rajim torí délé ọ̀dọ̀ wọ̀ wà o àmánà ńlá lélẹ́yìí ọ̀rọ̀ tá à ń sọ yóò yé tí kálukú bá ti wọ sàárì rẹ̀ ẹni tó sórí bí wọn ṣe sórí rẹ̀ ẹni tọkọ yóò rà dánwò tí ń retí òun ọlọmọ bó jẹ kí tiwọ dà àwọn ẹni tó sì wà lórí ìsìnà burúkú tí wọn ti kó ní islam látàrí oògùn òfò tí wọn ń wá káyì ọlọ́run dàpọ̀ bá dá wọn padà sí islam ibi tó rí ilé wà nù ọlọ́run ọba ẹni tí ń ṣe dáadáa ọlọ́run dàpọ̀ ya káàfìrí láwùjọ wa ọlọ́run bá sọ àwọn náà di ọlọ́run bá sọ wọn di mùsùlùmí ọlọ́run bá kó túbọ̀ gbé súnà nàbì muhammed sallallahu alaihi wasallam ga ọ̀pá náà bídà ó kó ìfàsẹ́yìn bá gbogbo àwọn bídà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu bèrè alaikum náà tọ́jú àwọn tó kù gan ju àwọn tó ṣe ọ̀ràn yẹn ní sọ́ọ̀mù tẹ́lá. bẹ́ẹ̀ni lópin ìgbà tí yẹn bá ti jẹ́ mùsùlùmí tọ́lọ̀ wọn bá ti ní kó so rọmọgán tó bá yẹn láyé ọ̀ràn yẹn ni kéèyàn ṣoṣo yá mọ̀ rọmọgán. ibi tí mo wá ń gbé ọ̀sán jọjọ kọjá sísọ òru sì kúrú kọjá sísọ gẹ́gẹ́ bá ti ṣe ṣàpèjúwe pẹ̀lú àwọn orílẹ̀-èdè kan bíi Iceland, Finland ìgbà England tẹ́rì pé òru kò ju wákàtí méjì mẹ́ta lọ tí ọ̀sán máa lọ bí ogún wákàtí àbí wákàtí mọ́kàndínlógún sòkò ní rọrùn láti ṣe sùyàmù bẹ́ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ gbọ́dọ̀ ṣe torípọ́ lọ́n sọ pé faman shahida minkumu shahra falyasum gbogbo ẹni tó sì wá dé báláyé tó lé báláyé kò ṣe sùyàmù torí ẹ ẹ máa ṣe ẹ sì máa fúnra yín nísìmí díẹ̀ díẹ̀ nípa pé iṣẹ́ tó bá lágbára ẹ máa dínkù tí òfin ní jẹ́ pé ẹ sì sùyàmù náà ṣèṣe si ẹ gbọdọ ṣe ẹ sì gbọ́dọ̀ sínú kó tó di pọ́ọ̀rùn wọ̀ wọ fọlọ̀ pàtẹ́jọ́ máa nílùú wà nígbà tó òrùn bá tó náà sínú sáwọn tó ṣe wọn rárá rárá rárá àwọn eléyàn wá wo tó bíi táwọn wà àsìkò tó òrùn bá ọlọ́run tó ní òkúni làwọn ṣíṣe náà wá fún kàwáàlù ṣé ọ̀sẹ̀ kí àwọn ìjà káwọn wà ní káwọn ní àlàyé dára wọn fẹ́ sọ̀rọ̀ ní káwọn máa ẹni tó fẹ́ ka alukur'an tó sì jẹ́ pé ibi tó wà ẹnìkan ò lè rí tí ò lẹ́tọ̀ọ́ sí láti rí abẹ́ni tó wà ń bẹ̀ ọkọ rẹ̀ lásán náà ni tó jẹ́ pé ó lẹ́tọ̀ọ́ sí i kò sí nínú òfin ọlọ́run pé dandan gbà àfi kẹ́ ẹ borí yín kẹ́ ẹ bo ara yín kó tó di kẹ́ kí alukur'an so ṣùgbọ́n tó bá yẹ kẹ́ ẹ fẹ́ gbé alukur'an lọ ni ẹ gbọ́dọ̀ wà nínú mara nítorí pé àdìsá nàbì sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní la yamassul qur'ana illa kullu illa tahir ẹnìkan gbọ́dọ̀ fọkàn alukur'an àfẹntọ́ ọ̀nà dáàdi fìyẹn sì gbà wá ó hasan ó fẹsẹ̀ rinlẹ̀ tó eléyìí ó túmọ̀ sí wípé tẹ́ ẹ bá wà nínú mara ẹ lè kí alukur'an tí ẹ bá sì tún wà nínú mara tẹ́ ẹ ṣe ìmara pé ẹ ṣàlùwàlá ẹ lè gbá alukur'an lọ́wọ́ àmọ́ tẹ́ ẹ bá ṣàlùwàlá tẹ́ ẹ sì sínú pé ẹ ṣe nǹkan oṣù ẹ lè kí n ti bá lórí yín nínú alukur'an àmọ́ nígbà tẹ́ ẹ ń ti wà lórí yín ìyapa láàrin àwọn olùmọ̀ alimami malik rahimahullah ó ní tí máa ń bẹ lórí obìnrin nínú alukur'an lásìkò ìgbà tí máa ń ṣe nǹkan oṣù ó lè máa ké ṣùgbọ́n o kò gbọ́dọ̀ ju àyà kan àbá àyà méjì tí ó fi máa wá sọ̀lọ̀ ìyẹn ni imaamu malik sọ nígbà táwọn yòókù sọ pé kò tiẹ̀ gbọ́dọ̀ ké rárá nígbà tí ń bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ìbéèrè kejì nínú ìbéèrè yẹn ìbéèrè kejì náà wọ́n ti sọ pé kì í ṣe dandan tí ò bá ti wà níbi tẹ́nìkan ti lè rí eléyìí gbogbo àwọn nǹkan tó wà nù àwọn ọ̀dọ̀ àwọn káfíìrì ni wọ́n fẹ́ gbé wọnú ìsìláàmù yẹn ní ọ̀dọ̀ àwọn ní eh, ọmọlẹ́yìn pọ́ọ̀lù wọ́n máa ń sọ pé eh, wọn ò gbọ́dọ̀ wọn ò wọn ò gbọ́dọ̀ láì borí àbí wọn ò gbọ́dọ̀ bíbélì láì borí àwọn ni wọ́n máa gbogbo eléyàn eléyàn sínú islam lópin ìgbà tóbìnrin ọba ti síbi tẹ́nìkan ti rí tí ọ̀lẹ́tọ̀ọ́sá ti rí kò sẹ́ni tó always nígbà tí èsì pẹ́ lẹ́wọ̀n ẹ̀. àhà wọ́n ní sáwọn lè ṣe sujud láì jẹ́ pé àwọn lo hijab nígbà táwọn bá kí alukurani débi sujud bẹ́ẹ̀ ni nítorí pé a ti sọ pé sujud yẹn kì í ṣe sọláàtì a bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú Allahu akbar ṣùgbọ́n a kì í parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum nínú definition sọláàtì sì ni pé ibadatun makhsusa mubtada'atun bitakbir wa mukhtatamatun bitaslim so ìjọsìn kan ni tí wọ́n dáyà sọ́tọ̀ èyí tí máa bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar tó máa ń parí pẹ̀lú asalaamu alaykum pẹ̀lú definition yìí la fi mọ̀ pé sọ̀láàtù janaza sọ̀láàtù torí pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar ó sì parí pẹ̀lú asalaamu alaykum torí ẹnìkan gbọ́dọ̀ sí sọ̀láàtù janaza láì bo ìhòhò rẹ̀ gẹ́gẹ́ bá a ti máa bó ìhòhò ní gbogbo asọ̀láwàtì. Ní obìnrin tí ọ̀pọ̀ ẹ̀kọ́, wọn obìnrin yóò kọ́ ṣe orí jáde àsóhun òun ló wù láti máa ṣe ìdà nílé ọkọ rẹ̀ kí ẹsẹ kọkọ rẹ̀ ọgbà láàyè láti ṣe mbẹ ó ti kọ́kọ́ sẹlọ torí pé òfin Ọlọ́run ọba ni pé tó wá pé kíkọ alákọọkọ ni àbí kíkọ ẹlẹ́kejì tó ọ̀ràn yẹn ni kó jẹ́ pé obìnrin yẹn ṣe ìdà nínú ilé ọkọ rẹ̀ ọkọ rẹ̀ yẹn yóò máa gbọ́ jíjẹ mímu àti ibi tóbìnrin yóò máa gbélé lórí títí tó fi parí ìdà rẹ̀ so ìyàwó náà sì ló jẹ́ fọ́kọ rẹ̀ lópin ìgbà tí ìdá rẹ̀ ò bá ti parí torí de eléyìí báyìí ìgbà tí wọ́n ti wá sẹ̀sà wípé o fẹ́ gbélé rẹ̀ má ìwọ lọ sọ ẹ̀tọ́ rẹ̀ nù níbẹ̀ yẹn ṣùgbọ́n owó tọkùnrin ọ̀ máa ń nálé ọ lórí lásìkò tó ń ṣe ìdá yẹn ọ̀tọ̀ wípé náà máa fi ránṣẹ́ sí ọ bẹ́ẹ̀ náà ni zakatul fitr ọkọ tó bá yọ zakatul fitr tí wọ́n sì ti parí ìdá rẹ̀ yọ̀bọ̀ yọ tiẹ̀ náà wọ́n ní kí ètò kí ìgbà wọn nímọ̀ràn pé àwọn fẹ́ fẹ́ àwọn àwọn àwọn ànáyà ó sì fẹ́ fẹ́ yẹ wọ́n ní ìṣòro sílẹ̀ fún wọn pé táwọn ṣe. bákan méjì ni nínú kọjá pé òun náà lè ṣe sùúrù dìgbà tí ó parí ilé ẹ̀kọ́ yẹn so sí wàhálà ń bẹ àmọ́ tó bá dé pé lè ṣe sùúrù àwọn obìnrin pọ̀ láyé tó fẹ́ lọ́kọ tó gbogbo tó bá sì rí lára eléyìí tó fi wọ ọ fẹ́ wàá rí mi tí ó tún wọ ọ jùlọ so kò nídìí ká máa pé torí pé ọmọ ń lọ sí school iná ni àní fi lọ́kọ tó bá ti jẹ́ pé ọmọ bá ti tó ẹni tó yẹ kó lọ sílé ọkọ so tó bá sì lọ sílé ọkọ náà ẹnu kẹkàn bọ́kọ sọ ni pípé tọ̀ ọ́ bá wa fún ọmọ yìí ní àǹfààní àti lè parí school rẹ̀ tó bá dọ́dọ̀ rẹ̀ sí wàhálà mi. èmi ní ọ̀sán ọ̀rọ̀ pọ́nrán yẹn ni kò ṣẹlẹ̀ torí pé tó bá sọ pọ́nrán yẹn ni á jẹ́ alẹ́ rì tó sọ pé ẹ sọ fáwọn o kẹ tó wọn alẹ́ rì ànínú súnà ànínú kìtáàbù ànínú súnà ànínú bẹ́nu wà dáadáa pé bẹ́nu dáadáa kí ìyàwó wa tó wà lé ọgbọ́ wípé òun ò ní sòkò bóró kọ́ má jẹ́ pé a ti sọ fún tipẹ́ àmọ́ ìpadà sọ fún kó tó dé àmọ́ tí bá ti sọ fún obìnrin tipẹ́ ńgbà míì ó lè mú kí sísítẹ́ẹ̀mù rẹ̀ dàrú ó sì lè ṣe sábàbí kórìí rẹ̀ gan dàrú nítorí pé ìyàwó mi ń bọ̀ kò yí sì fóbìnrin láti gbà kò yí sì fóbìnrin láti gbà ìṣèwọ́kùnrin ni wọ́n just because ìwọ́n fẹ́ fẹ́ ìyàwó kejì wọ́n máa wò pé tí nǹkan ẹni bá di méjì àìbínú sí bíi tóbìnrin tó wà ń lékọ́ kódà kó ṣe pé wọ́n padà rẹ̀ àmọ́ wọ́n kà kún aburú kárìn kọ́pọ̀ kárìn kápọ̀ yíyẹni yẹni bí tóbìnrin pípọ̀pọ̀ ìbànújẹ́ ni fóbìnrin tó ń torí délé yìí ẹ̀ sì gbọ́dọ̀ jẹ́ fi máa na àwọn ìyàwó yín gbogbo gbà kékeré ni máa bá tí wọ́n gbà ti fẹ́ dé kékeré tó eléyìí ò sọkùnrin gidi tó ń tọ́ yẹ náà ní kí tó bá fẹ́ tó bá ti wà serious so kò nídìí pé kò sọ fún ìyàwó gan pọ́lá là ń lọ ṣèyàwó kò nídìí so tó bá ti ṣèyàwó tí wọ́n sọ pé tọ̀ ìyàwó tí mo fẹ́ ń kó bọ̀ wálé láìpẹ́ so kíkálukú ó sinmi <clears throat> àmọ́ nìsín o ti níyàwó kan lé wọ́n fẹ́ fẹ́ ìyàwó mi ọwọ́ ń sọ fún ìyàwó rẹ pé ọ̀la là ń lọ so yìí ìyàwó tó wá wà nílé wá insist pé òun ọ̀bọ̀ ọlọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ abádé rẹ̀ dáa àtúbọ̀tán rẹ̀ kì í dáa nítorí pé àwọn obìnrin wà sensitive bàjẹ́ níjọ́ tó máa ń fẹ́yàwó mi yẹn yóò máa kíyèsí gbogbo nǹkan tí máa ń ṣẹlẹ̀ eléyìí tó o ṣe níjọ́ tó fẹ́ o so ìgbésí ayé yín ò ní padà tòrò lọ títí pẹ̀lú obìnrin yẹn lẹ́yìn náà ìyàwó tuntun tó fẹ́ wọ́n fi hàn pé ọ fẹ́ràn o masha allah ìyàwó rẹ ti tẹ́lẹ̀ ọmọ wo pé ọgbà ọ rẹ àbí olórí làwọn ọkùnrin tó gbogbo nǹkan yẹn tó ọbẹ̀ tà má má má má mú yàwó kankan lọ bí tó ti fẹ́ fẹ́ yàwó kan kódà kó fò kọ́ dẹyẹ kò gbọ́dọ̀ má bẹ̀ ẹfẹ́ yàwó yín tẹ́ fẹ́ má sì wá mú fídíò fídíò kẹsẹ̀ títẹ̀ ti fẹ́ yàwó kó jẹ́ kí yàwó yẹn orí o gbogbo ojoojúmọ́ ni ó di pọ́ǹpù o tó wàá gbìyànjú láti jẹ́ pé èèyàn ò ní tẹ́ẹ̀ máa fẹ́ kí lè yín ó tòrò nù o tẹ́ẹ̀ máa fẹ́ kí lè yín ó tòrò ìwọ̀nba kódà kò tọ́ wọ́n máa sọ dáadáa tí ìyàwó kan bá ṣe létí ìyàwó àìdá rẹ̀ náà kò tọ́ kò sọ torí pé àwọn obìnrin burú kò sọ̀rọ̀ tá máa ń sọ tí máa ń lọ bìsálàm lọ́dọ̀ tiwọn yóò dì máa wọ̀ ni sọ èyí dà ó lè lò lórí tiẹ̀ gan bẹ́ẹ̀ náà kò sọ pé lórí bú kan ọ̀n bá sọ ìyàwó kejì ló lórí bú wọn bẹ́ẹ̀ náà kò sọ pé lórí bú kan ọ̀n sọ pé ta ló lórí bú nulẹ̀ kọ́ máa ọ Ah, so bẹ́ẹ̀ náà ni tìǹtò náà bá sọ̀rọ̀ olórí ibú tìǹ so mo rò pé yé ah, so ẹgbẹ́ àwọn eléyìí náà lẹ́mọ̀ á fún wọn ní information pé ẹnìkan ń bọ̀ ẹnìkan ọ̀bọ̀ mo ti fẹ́ ìyàwó mi ń sì ń bọ̀ láìpẹ́ fà lè jẹ́ bẹ́ẹ̀. ó ti parí kódà tó bá jáde kápá aago méje kù ṣẹ́jú márùn-ún ìnì ọlọ́run wa kọ pé kí nǹkan oṣù ọ wá láago méje kù ṣẹ́jú mẹ́fà ẹ pé ṣẹ́jú kan ní kù síyàmù yẹn bàjẹ́ yọ san padà kátó wá pa aago mẹ́ta lọ́nlọ́ àwọn khawarij àwọn tí wọ́n jẹ́ alwa'idiyya àwọn olójú kan tẹ́gbọ́ àwọn àyàtọ̀ sọ nípa ìyà ìyà ìyà onìkan làwọn rí wọn ò ráwọn àyàtọ̀ sọ nípa àkẹ́ nípa àkẹ́ lọ́dọ̀ tí wọ́n wọ́n ní bóbìnrin bá ń ṣe nǹkan oṣù kan kọ́ ọmọ bá tu ìyá mu rẹ̀ lọ àwọn jẹ́ ọ̀gbádùn náà. kì í ṣe pé ọ̀ràn yẹn ni kẹ́ ẹ wọ hijabu fún ọmọbìnrin tí ò tí ì bàlágà àmọ́ ẹ wà sọ gbàgẹ̀rẹ̀ fún ẹ wà sọ gbàgẹ̀rẹ̀ fún ẹ ti máa fi kọ́ wọn láti kéékèèké ẹ kó yé wọn bẹ́ẹ̀ náà. wọ́n ní kí ni ẹ̀kọ́ àlàyé ìyá ìyá ìbọn ìṣẹ̀lẹ̀. a máa tẹ̀lé tọ́lọ́ a máa jìnnà sí tọ́lọ́ ní ká máa ṣe àwọn wà burúkú àwọn wà pálapàla àwọn náà ni máa fa ìyà sàárè bí ẹni tọ́tọ̀ tó ṣe pé kìí ṣe mára dáadáa nígbà tó bá tọ̀ bí ẹni tó ṣe pé máa ń ṣòfófó káyé tó gbogbo àwọn wà burúkú àwọn wà rádaràda ògbóǹtì ọ̀dàyàn ni máa fa wàhálà fún yàn nù sàárè kọ́ ló ń sànù wa bí ẹnìkan nu ó lò ń lálà nínú Ramadan yìí náà lánàá lọ́kọ́ kó ń lálà wọ́n bá rọ wọn ò tí ì fẹ́yàwó wọ́n bá rọ wọn bá àwọn obìnrin mẹ́rin láyìíká àwọn lórí ibùsùn àwọn obìnrin yìí wọn àti ẹ̀jọ̀wó ara wọn wọn ò mọ bóun ṣe ròyìn wọn níbi tán dáadé wọn ò rí ìyàn tó dáa bẹ́ẹ̀ rí sọ́sádà bíi ìgbà tó rí àwọn obìnrin àlùjáná sọ nítorí pé àwọn obìnrin àlùjáná náà generally àwọn náà wọ́n sì pọ̀ lọ́dọ̀ ọkùnrin kanu torí pé Ọlọ́run fọkùnrin lágbára tó ju agbára tẹ́ ẹ lérò lọ nígbà tẹ́ bá dénú àlùjáná Ọlọ́run sì wá lọ́mọ àlùjáná so àwọn obìnrin yẹn ọkùnrin ó sì máa bá gbogbo wọn ṣeré láì jẹ́ pé ẹnìkejì rí ní ti ń ṣe pẹ̀lẹ́ so kò sówú kò sí rọ́bìṣì nínú àlùjáná so ó wá ní ìgbà táwọn wá ṣeré ṣeré ṣeré lójú àlá yẹn wọ́n sáwọn pé irú àwọn obìnrin wo ni wọ́n á bí wọ́n léèrè pé gbogbo wọn ò ti rí irú yín tó ń bá tẹ̀ ń wá irú yín kó wọ́n fẹ́ wọ́n ní à ó lè rí irú wa fẹ́ láyé yìí iṣẹ́ eré rẹ tó ń ṣe ni kó o múra sí ìsìláàmù rẹ ni kó o kọjú mọ́ yóò jẹ́ kó o láǹfààní sírú wa lálẹ́ jẹ̀lẹ̀ so ó wá ní kí n bò ń túmọ̀ àlà kò sí túmọ̀ kankan ju pé láti máa ṣiṣẹ́ rí lọ mo rò bóyé so kó o sì gbìyànjú láti rí pé o jìnnà sí pàlàpàlà jìnnà sí rádaràdà bẹ́ẹ̀ náà nìyá sáré ọlọ́run má jẹ́ àmà ẹni tó lè jẹ́ kéèyàn bá pàdé náà ni kéèyàn máa sẹ́lọ̀ kéèyàn máa ṣàìdá torí pé ayé yìí ni rọ́ọ̀mà òdodo ni eh, àṣàyàn ọ̀rọ̀ táwọn Yorùbá yẹn sọ ayé ni rọ́ọ̀mà immediately tó bá ti kú yìí yọ orúkọ àlùjáná súnmọ́ bàjẹ́ iná náà súnmọ́ bàjẹ́ tó gbogbo ní à ń sọ sí ẹlòmíì betí pàlàbà táwọn wò fáwọn ọ̀kà kún kọ́dà ẹlòmíì ọmọ abẹ màláìkà pé dákun ẹ̀dá mi padà mo fẹ́ lọ rí ìmáàmù mọ́sálásí Madina so làwọn á sọ pé ń bọ́ ń bẹ̀ ó ti lọ ó ti lọ nìyẹn one way no going back torí pé ẹ mọ̀ pé ọlọ́run ẹlẹ́dàá wa ẹlòmíì ń dẹ́ni títí tí ó fi kú kò ní gbọ́rọ̀ títí tí o fi kú tó bá wá kú tán ọkàn jẹ́ pé àyè gbọgbẹ táwọn òkú máa pa ni àyè mọyì nǹkan lòkú mi ti sọ ní nǹkan àbámọ̀ jẹ sọkún tó bá tìgbà tó wà láyé ọyà bìtì lápá tó ẹ mọ̀ pé láyé nìta àlè pé ẹ lọ mú ẹ máa lu ẹ mú wá ń tú láti ẹ ti mọ́lẹ̀ kó sinú ń tú láti ti láyé tó bìkọ́ sọ wà optional tó wù ọ́ tó wù ọ́ ẹ̀sán ń retí kálukú torí ẹ̀ jẹ́ ká jìnnà sáìdá

wọ́n á ní ṣe the same thing ló apply sí sí àwọn ọmọ ìyájú pé pé àjọ wọn pàdé ní ìdókò tí a ti ń gbọ́ nípa síra wọn àti sínú àwọn ó tẹ̀lé pé gbogbo àwọn ìlànà wọn fi ètò gbọ́ àwọn ọmọ tó jẹ́ pé ọlọ́run fẹ́ àti ọlọ́run ti gbé àwọn akókò ìlú àti wọn wọ́n tẹ̀ ní ọ̀tá ìdílé tẹ̀ àti àkókò ìlú lórí ọ̀kadà àwọn kan bẹ́ẹ̀ ẹ̀ràn kìí ti pààyàn àwọn lójú lásán á kò jù wọn á kò jù wọn nítorí pé kò sáǹfààní nínú kẹ́ máa gbọ́rọ̀ lọ́n kéèyàn máa wá dájọ́ pípé kò tí ì tó lò ńgbọ̀ bá ya ńgbọ̀ bá ya ńgbọ̀ bá ya níjọ́ lọ́mọ tó kù sọ èyí tó gbọ́ ètò kọ́kọ́ gbọ́ kò tí ì tó ni ẹ tún ọ̀ràn àlejò ẹ fi yé a e. tí bá a jọ gbọ́ pé kí ni yóò dá ni ẹlòmíì àti tẹ́ bá sọ ní òyò.